ọ̀dájú obìnrin ọ̀dájú obìnrin ọ̀dájú obìnrin ọ̀dájú obìnrin kò má dá bó o ti ń ṣe o ọlọ́run ò fẹ́ kò má dá bó ti ń ṣe o ọlọ́run ò fẹ́ ọ̀dájú obìnrin ọ̀dájú obìnrin ọ̀dájú obìnrin ọ̀dájú obìnrin kò má dá bó o ti ń ṣe o ọlọ́run ò fẹ́ kò má dá bó o ti ń ṣe o ọlọ́run ò fẹ́. and listen good. Okay. mo máa fún gbogbo yín ní oṣù mẹ́ta kẹ́ fi finú ilé mi sílẹ̀. ọ̀kàlọ́lọ́ ọ̀kàlọ́lọ́ wetin wetin no happen. Um, baba ẹ má bínú oṣù mẹ́ta tẹ̀sán yẹn ṣé fún gbogbo wa ni àbí kọ̀ọ̀sì kò yé mi. ah ìwọ ìwọ yàtọ̀ sáwọn wèrè yìí o mm. tiẹ̀ yàtọ̀ wo sínú wọn. <laughs> Eh, ìwọ yàtọ̀ sáwọn. baba wetin mi yàtọ̀ i yàtọ̀ fún yà. ẹ lọ bí google ah àbí they observe something between you guys wetin dey yàtọ̀ díà eh, yàtọ̀ yàtọ̀. ọmọ ibo wa ṣe kò rẹ ṣó fẹ́ nà mí ní ewo ní yàtọ̀ yóò fẹ́ fi. babaláwo ẹ sọ fún wèrè tẹkọ sílẹ̀ ewo lórí gan. if i slap you o máa disappear kò àbọ̀ ṣe é ni. ọwọ́ tẹ̀sí èmi wèrè ni ẹ. tẹ̀ fi sílẹ̀ ìyá jíjẹ ló máa pọ̀ jù. ẹ o baba landlord eh? bí mi ṣe wà yìí ẹ wọ́n kó mi ò jẹ́ yín wọ́n náírà láti ìgbà tí ti kó dé eh, but sìgá tó ń fa inú ilé mi mi ò nífẹ̀ẹ́ sí o ò jẹ́wọ́ ojoojúmọ́ ló ń gbaná nu ilé mi mi ò dẹ̀ fẹ́ kó wá elevate sínú ilé mi so kó kó jáde kó tó di pé ó gbaná. bàbá nítorí ẹ̀ ni mo ṣe jẹun wọlé àti wípé inú agreement ẹ sọ fún mi ẹ sọ pé mi ń bọ̀ lọ máa fa gbónú lẹ́yìn. ẹ ó dẹ̀ yẹ kí làákàyè tiẹ̀ sọ fún ẹ. ẹ̀yin ẹ tí ì lò tọdún kan ọkùnrin tẹ ti gbé wá sínú ilé mi ato náìtì. bàbá kí ló dé ẹ̀ ń kà á ni. mi ò mi ò ní kà á. ọmọ ìgbà tí nǹkan mi ta. tí n bá bí ẹni ẹ̀ ṣe ṣé rọ́ọ̀sì ni àbẹ sọ lémi dílé bambud ẹ ti sọ di hòtẹ́ẹ̀lì àbí so ẹ lọ yára yín brain ẹ̀yìn jáde kò sẹ́bẹ̀ fún yín. ajára wa ni bàbá. adírun ṣàngó wèrè wéètì láràárọ̀ ẹ̀rù yín bà mí. ṣé ẹ máa ń disturb yín ni. ó ń disturb mi gbọ́ sójú yín jojú àwọn tá à ń sọ tá à gbọ́dọ̀ sọ ẹ̀yin wèrè méjì ẹ máa kó jáde kò sẹ́gbẹ̀ fẹ́ yín àǹtí àwọ̀ wèrè àtijọ́ tó ti kó dénú lé mi mi ò rí young man pẹ̀lú ẹ̀rí bẹ́yìn ò náìtì tí ò bá eighty ò ń gbé wọ́n tiẹ̀ gbogbo àtọ̀ tó ti gíràn ilé mi lọ́ọ́ dá sí. aláàánú mi lásán ni wọ́n bàbá. wèrè ó wà láàánú gidi àwọn tí àlùbáríkà ara wọn ti tán ló ń gbé wá ní ilé tèmi wèrè ẹ wo gbogbo yín lọ ẹ ń lọ ẹ ń lọ dẹ ni mo sọ fún yín. babaláńlọ mo ṣe ń kó nínú ilé ẹ báyìí èmi finally mo ń lọ ní lẹ́kì mo lọ ń gbé lẹ́kì ẹ̀yin méjèèjì ẹ máa yàtọ̀ ọ̀kú ni ọlọ́run máa fọ ojú máa gbá ẹtú ẹ. ó rán kókó sí lọ ọmọ eré ayé. bàbá onílé yóò ẹ rọra ẹyẹ ìwà lára mọ ẹ rọra ayálégbé ó ń padà bọ̀ wá dónílé díẹ̀díẹ̀ ẹ rọra díẹ̀díẹ̀. bàbá bẹ̀rẹ̀ ti gbóúnjẹ yín sínú ilé. ọ ti ọ ti gbé síbẹ̀. mọ̀ ń bọ̀ ọ ṣe. díẹ̀díẹ̀ ẹ rọra díẹ̀díẹ̀ ẹ rọra àní díẹ̀díẹ̀ ẹ rọra díẹ̀díẹ̀ ẹ rọra àní díẹ̀díẹ̀ o ẹ rọra díẹ̀díẹ̀ ẹ rọra bàbá onílé yòó ẹ rọra ẹyẹ níwá lára mọ́ ẹ rọra ayálégbé ó ń padà bọ̀ wá lónílé díẹ̀díẹ̀ ẹ rọra díẹ̀díẹ̀ ẹ rọra àní díẹ̀díẹ̀ o ẹ rọra díẹ̀díẹ̀ ẹ rọra bàbá onílé yòó ẹ rọra ẹyẹ ni wà lára mọ́. oúnjẹ tó gbé wá yìí ó dàbẹ́ ni pé kò láta bóyá iyọ̀dẹ̀ ni kò dùn ni I don't just understand bóyá àwọn náà lè o lè o lè taste ẹ̀ because eh, oúnjẹ tèmi rí o wà tasteless. Uh-uh. oúnjẹ tí mo fọwọ́ ara mi ṣe kò ní ní taste mi ṣe ó dùn ni mo fi ọwọ́ mi báyìí mo fi mo fi wẹ́ẹ̀rù dùn yẹn ni tí mo fi ṣe tí mo tún mú edé èdè lẹ́bùlẹ́bù mo tún dà á sí ah, mo rán ìjà sí ìyá òṣèlú máa wà dùn ọlọ́lọ́dún <laughs> ẹ ti jẹ́ tọ̀ ẹ dẹ̀ sọ pé ẹ ti jẹ́ tọ̀ ẹ dẹ̀ dúpẹ́ lọ́wọ́ mi pé ìgbàdùn ẹ wà ní wá sọ pé ẹ mú mi ṣeré àbí. sórí <laughs> ẹ pé ṣá ṣó mọ nǹkan tó ń sọ lẹ́nu òòṣà tí ò bá lè gbè mí kó ṣe mí bọ́lá ṣe dá mi kí ni gbogbo eléyìí náà kí ni gbogbo rátìrátì. pásọ́nálì ni mo fún ẹ lówó kó bá mi wá oúnjẹ ẹlẹ́mìí méje kó ṣe wá fún mi kí fi rìkọ́fà iṣẹ́ tí mo tọ́jú sí ẹ lára ṣé ẹlẹ́rìí méje lóúnjẹ tó gbé wá mo béèrè lọ́wọ́ ẹ ni àbí owó tí mo fún ẹ ṣé abọ́ òfìfo ni owó tí mo fún ẹ mo béèrè ní kúdí tẹ́mi náà. mi mi gbẹ̀yìn mọ́ra mi mi gbẹ̀yìn mọ́ra mi ṣe mi mi mi mi ah mi mi mi gbé oúnjẹ wá mi ṣe sí mi àbí àbáwọn èkúté ẹbí àwọn èkúté ọbẹ. kí ló ń sọ lẹ́nu ẹ̀ẹ́n òun sin èkúté inú yàrá ẹ̀ àbí nǹkan tó ń sọ́kọ́ nìyẹn èkúté ń bẹ ẹ gbé bìkọ́ kò sí èkúté inú ilé tèmi abó òfìfo abó òfìfo ló gbé wá wọ́n mú rí pé o ti ń sin èkúté tó lẹ́sẹ̀ tó lọ́wọ́ ìwọ idiọ́tì ah look at you o ò fẹ́ mọ oore tí mo ṣe fún ẹ mo rí pé o wà ní great ah ládùúrú iṣẹ́ tí mo tí mo ṣe sí ẹ lára yìí ṣòro bó yí sí ni look at your weight wo weight yẹ ẹ tó délé ìlérí mo mọ bí ṣe ranjú mo dẹ̀ mọ mo mọ wàhálà tí mo ṣe lórí ẹ̀ ó jẹ́ tí mo ní o gbé wá láti fi rìkọ́fà ẹ̀jẹ̀ tí mo tí mo tí tó kò lára mi ni so what are you telling me with this rubbish tó gbé wá ẹ ṣòròbó easy ni láti gòkè àràfà mo béèrè ní ṣòròbó easy. wo tó o bá wá owó mi fún mi orí ìyá mi á bí ẹ o mo dẹ̀ lélẹ́dàá ti tèmi because mo mọ nǹkan tí mo ṣe tí mo ṣe sí ẹ lára. ẹ má ṣe pé ẹ má ṣe pé ẹ̀dẹ̀ ń sì règùn lórí ìwé gíní màdàmá yín ṣèmi ó gbọ́wọ́ ló ṣe ń ta mi èyí tí mi ṣe. ọ̀rọ̀ ẹjọ́ mi pè ọ̀rọ̀ ẹjọ́ mi pè. ẹ má bínú màdàmá yín ṣèmi mo bí mo bí mo bí mo bí mo bí mo bí mi bí mi bí mi bí gidi gan mi bí. ah apart from wípé àtẹ̀yọ kìíní ìṣe i'm still your landlord for crying out loud ah kí ló dé kí ló dé pàápàá ah ah ah, ah. ẹyin ṣe ẹyin get out kó n dúlé mi alátẹ̀dí yìí lọ eré parí yes. Ah, ìyẹn ni kẹ́ máa sọ o ìyẹn ni kẹ́ máa sọ mi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú yín nìyẹn ni kẹ́ máa sọ. mi ti sọ mo ti sọ nfa kini ma wọnú sèfù látẹ̀lé lọ ǹjẹ́ máa pa lọ́ọ̀kì ẹ̀ ti ọlọ́run mi ò ya yàrá ẹ̀yẹn mọ́ àwọn ọmọ lomi ni màá mú o mo orúkọ tó ń pè mí rẹ́rẹ́ ti lọ minus one ìwọ ìwọ ìwọ ìwọ ìwọ bá wò ìwọ bá wò ìwọ náà dá minus one mẹ́rẹ́ ọkọ̀ ògbóró ìṣàlá o. bàbá onílé yóò ẹ rọra ẹyẹ ni wà lára mọ́ ẹ rọra ayálégbé ó ń padà bọ̀ wá dónílé díẹ̀díẹ̀ ẹ rọra díẹ̀díẹ̀. ìwé ẹ̀ ń sọ jẹ́ yìí ẹ máa gbé kinní yín pamọ́ ẹ máa gbé kinní yín pamọ́ sínú kólà ó wọ́n ló ń sè. Me? mi bọ̀. ọkọ mi mi bọ̀ mi mi bọ̀ kí ló kọ́ mi lẹ́sẹ̀ mi. a ní mi bọ̀ níbo kí ló ń kọ́ mi lẹ́sẹ̀ nù léyìí báyìí. mi ọkọ mi mi bọ̀ mi bọ̀. sílẹ̀kùn ni a mú dáhùn. Kúdí. Ẹ ọkọ mi. Bẹ́ẹ̀ni náà ń ah. ṣe náà. Eh mi ti mí ìfẹ́. ọkọ mi kílẹ̀ kílẹ̀ ọkọ mi kílẹ̀ ọkọ mi kílẹ̀ kílẹ̀ kí ló ṣẹlẹ̀ ah, kí ló ṣẹlẹ̀ náà kí ló ṣe látàárọ̀ mo lè jó síta mo lè pariwo mo lè pariwo orúkọ rẹ. wọn kì í báwọ ṣeré. irú eré wo nìyẹn inú náà bí wetin yẹ látàárọ̀. Ah, eré ni mi bẹ́ẹ̀ ṣe.

ti ń pè mí ìyá mi ti ń pè mí ti pẹ́. báwo wà ni. kí ni. owó ni. ìyàwó mi ò lè parọ́ fún ẹ kò sí oògùn kan lọ́mọ ara. jẹ́ wọn náà ṣé mo lè lọ́wọ́ ṣá owó tó kù lọ́wọ́ lè ju one thousand naira lọ́wọ́ mo lè parọ́ fún ẹ owó tó kù lọ́wọ́ kò ju one thousand naira lọ́wọ́ ọmọ tí ma ṣe máa fún seven hundred naira nínú one thousand tó wà lọ́wọ́ three hundred naira tó kù òun ni máa fi wọ́n mọ́tò débi iṣẹ́ mo kò tó bá débi iṣẹ́ màá wáìnì ọ̀gá màgá màá fún mi lówó. ok ó ṣe ọlọ́run á ràn ẹ́ lọ́wọ́ wàá bá àánú ọlọ́run pàdé ibi tó rọkàn rẹ sí àti ibi tí ò rọkàn rẹ sí wàá rúre gbà bọ́n ogun kò sówó kò sówó lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ ó ti sún èmi ò yá ń jẹ mí nà. ìyàwó mi kò ṣe rí báyìí ní sùúrù gbé yìí máa dagun ẹ tó bá ti wà ókè náà sọ wọn wá sí lára mi mo lè máa tọ́jú ẹ̀ gan àdúrà tó ń ṣe èrè máa ṣe ẹni tó rí aya rere ah, fẹ́ ó rojú rere ọlọ́run o. aya rere lọ́dẹ̀dẹ̀ ọ̀pá. akáyídé gbẹ̀gbọ́n. irú ẹyin wo lẹ kó síbi báyìí. ẹni tẹ́ ní fún yín ọlọ́wà gbé ẹ ti pààrọ̀ ẹyin. yóò parẹ́ yín. ẹyin tẹ fi kalẹ̀ náà rèé ẹyin tó tóbi ilẹ̀ fi lẹ̀ òun náà ni. táíwò wẹ̀yìn yìí mọ́mí túnde ṣé kéde màmá purọ́ ni ṣọ́mọdé ni wá ni àbọ̀mọ̀rin sẹ̀ lẹ́yìn tamú tó tóbi ẹ̀dẹ̀ wá mú ẹ wá lọ sọ́ọ́dí kéékèèké ẹ wọ ẹ lọ dẹ́yìn wa padà tẹ́bà wá wàhálà. Ah, ah, ìyá tún ní ewé lẹ́sẹ̀. ẹ ká sàn. Ah, ẹ ká sàn ewé lẹ́sẹ̀ ṣé kò sí wàhálà. tẹ ẹ lọ́bi iṣẹ́ lé. irọ́ ọmú ìlọ́bi iṣẹ́ ọ̀gá mi ló ní bóun ṣe mọ́tò yìí. ẹ ká sàn ẹ dá wa lóhùn àti ń lọ. ẹ̀yin tẹ fílẹ̀mù fún mi ò ṣe ń jẹ yín. ẹ jẹ kí ló ṣẹlẹ̀ kí ló dé. àwọn ẹyẹ dúró jọ ẹgbẹ́nu dákẹ́ wọ́n dẹ̀ ní kẹ́ má dá wọn lóhùn ọmọ wo wọ́n jẹ́ bí ọmọ ọwọ́ abọ́mọ ìrìnsẹ̀. ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ màmá yìí èmi àti kéde wa rẹ̀ yín lọ́wọ́ wọn ẹ̀yin tó tóbi báyìí la ṣà o torí padà sọ pé a fẹ́ lọ ra nǹkan ká padà wá gbẹ̀yìn wọ́n ti change ẹ̀yin mọ́ wa lọ́wọ́. ìyá Túndé àwọn alábí kọ́sítọ́mù yẹn lọ jẹ nǹkan tó bá làwọn fẹlẹ̀ máa ṣe fún wa àti pé wọ́n làwọn gbẹ̀yìn kan sílẹ̀ tẹ́lẹ̀ ẹ wá mọ iye wá tàfẹ́ lómi kí ló tẹ́ ṣe bẹ́ẹ̀. ìwé yìí tán bá tẹ̀lé ń gbà tán wá wọ́n ti sanwó ẹ̀ sílẹ̀ ìtọ́jà kò lẹ̀ ní wọ́n. ẹ̀yin náà tẹ gbọ́kàn tẹ sọ ẹlẹ́yin tó gbé kalẹ̀ ẹ ti tàfẹ́ lómi kó jẹ́ kẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ ti rẹ. sa ẹmọ tó ṣẹlẹ̀ ẹ̀yin tó gbé fún yín ẹ gbé bàbá ń sanwó ẹ. àwa ti fún lówó o. a fún ẹ padà. ẹ wo mo ti jú yín ni o àìjẹ́ bẹ́ẹ̀ máa fọ́ gbogbo gba obìnrin yín ni. ó gbé jẹ́ kà ó ṣì. ẹ má ṣe bẹ́ẹ̀ jọ fẹ́ gba nọ́mbà ẹ̀ ni akínmọ̀ mo lè pẹ́ wọlé lálẹ́ màá lè pẹ́ kó bá mi ṣí gèètì. bàbá onílé yóò ẹ rọra ẹyẹ ni wà lára mọ́ ẹ rọra ayálégbé ó ń padà bọ̀ wá dónílé díẹ̀ ẹ rọra díẹ̀ ẹ kí ló ti gbọ́ lẹ́yìn ìgbà tí mo ṣí géètì fún tán ó sọ mẹ́wàá ó ní èmi àti ẹ̀ òun máa tọ́jú wa bóun bá ṣe ń kẹ́ mi ló máa máa kẹ́ ẹ̀ pàǹbá bá rí ibẹ̀ ó lóun máa gbalé fún mi. ṣé orí bọ̀dá yìí ti yí ni àbó ti ya wèrè ó gba yàpá apá òsì kọjá okay ó ti ó ti ń brain wash orí ẹ̀ ń sìn òun bá mi sọ̀rọ̀ jẹ́ ń tún pé bọ́dà rọra máa sọ̀rọ̀. bọ́dà fẹ́ mi ta mo bó ṣe ń nà ìyàwó ẹ̀ tó ń ṣe gbogbo ẹ̀ lọ́dọ̀ àní kò rọra máa sọ̀rọ̀ rọra máa sọ̀rọ̀ tó bá ń gbọ́ nǹkan. ẹ ṣé mo dárúkọ wọn ni ṣé mo dárúkọ wọn ni tí bá tẹ̀ dárúkọ wọn kí ló fẹ́ ṣẹlẹ̀. ẹni tí ò kì í fúyàwó ẹ̀ lówó oúnjẹ olówó kó sí wọ lórí pín o pẹpẹ sẹ o màá ṣe gbáfẹ màá ṣàgbéfẹ wo tó bá gba pátá ǹdí ẹ lẹ́ẹ̀kan èmi ò sí bẹ́ẹ̀ o kẹrin gé. ta ló ń gba pátá ǹdí kí là ń sọ tó ń sọ nǹkan tó tiẹ̀ tí ì rí gbọ́jọ́ ń sọ ó ní tóun bá ń dé òun máa fún mi ní owó tí màá lọ sanwó ilé mi. bọ̀dá Fẹ́mi ti ṣe bọ́ o ó lóun máa kówó lé fún ẹ jọ torí Ọlọ́run ò ṣé ìwọ gbé ẹnu ẹ tòkè olùhámọ́ tìsàlẹ̀ wá sọ fún pé bàbá ẹ̀ lé ẹ kúrò lé ni jọ má bínú jẹ́ kí n gbé ẹni kíní kan ilé bàbá ẹ̀ wo ló ń sọ àti pé ta bá tiẹ̀ máa sọ náà ẹ ọ̀dáfẹ́mi ò bá dìlọ́mọ ọkùnrin wọn ò bá dìlọ́mọ ọkùnrin wá kí ló ń ṣe ẹ náà mo pé mi kì í wá lọ sí pàtí ẹni tó dẹ̀ jẹ́ mi lọ́wọ́ wà á dẹ̀ lọ́wọ́ ẹ̀ wà á fún ẹ lówó kí ló ń pariwo náà. ṣé kò ṣe kò já òwe ṣá ọ̀gá ẹ̀ ti ń pè ẹ́ ah! ṣó tún ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní wíkẹ́ndì ni náà sọ fún mi ìgbà tó mọ̀ pé èèyàn jẹ́ lówó kí ló dé tí o ṣe ta kúkúkúkú síbẹ̀ lánàá tó yẹ pé tí o bá rówó yẹn gbà kó yẹ kó wá sílé o wá bá mi sọ̀rọ̀ òṣì. ọgẹ ọmọ tó ṣẹlẹ̀ síbẹ̀. o lọ sí wẹ̀ kí ni mo sọ fún ẹ. o lọ síbi kan. ẹni tó yáwó lọ́wọ́ mi lóṣù tó kọjá ló sálárì ni ó ń bẹ́ẹ̀ gbó lọ́wọ́ ẹ̀. ìwọ ọmọkùnrin òun wá èṣù o òun wá èṣù o òun wá èṣù o ó yá fún owó jáde kówó jáde tó bá ti kówó jáde kò sí wàhálà wàhálà lọ́dún àǹtí kí ló dé kí ló dé ẹ̀dẹ̀ ń pariwo ẹ̀dẹ̀ ń pariwo nulẹ̀ kí ló ṣẹlẹ̀ sẹ́yìn nìkan lẹ̀ wà nulẹ̀ ni. mo yọ kò sí kankan o ìlọ oníyàn kan bóun jẹmọdé kó má bẹ ìyẹn jẹ ó tán kò sí kankan ẹ lè má lọ sí kankan. lórí burúkú ni ẹni sójà wèrè ni ta ló ń ṣẹ́jú olórí burúkú sí. ẹ̀yin náà ẹ ní sùúrù náà ta lè ń bájà tẹ́ ẹ̀ bá parí ẹ kò tẹ̀ máa rí. Ah, àbúlórí burúkú ó ṣẹ́jú sẹ́yìn bóyá olórí burúkú ń ṣẹ́jú mi pé gbòòyàn ẹyin ojú ẹ̀fẹ́ ó fẹ́ yọ̀bọ sílẹ̀ ṣé ní nínú ilé tí bá ní kó mówó oúnjẹ wá báyìí kò ní mówó oúnjẹ wá. ẹ máa ní sùúrù náà. mo rò olórí burúkú. bíbélì tó ń gbà mí nà ló. olórí burúkú ni ẹ̀yìn. àánú ẹ̀rọ bíbélì àgbàdo. wọ́n lọ tẹ ẹ yọ obìnrin ẹ̀ wọ́n lọ tẹ ẹ má yọ olórí burúkú. afẹ́bẹ̀lójú o afẹ́bẹ̀lójú o máa lu o. ẹ máa bọ̀ ẹ wo jáde mi ẹ máa bọ̀ ẹ wo àwọn tẹ́nàtì yìí ti fẹ́ para wọn sínú ilé kó tó para wọn àtọkọ àtìyàwó. ó ya wèrè mọ́ ti tẹ́lẹ̀ ni ó máa fọ́mọ́ gidi yìí ń blò ah, kí ló dé kí ló ṣẹlẹ̀ jàre máa jà. ẹ ṣe jàre dàdí wa lórí burúkú ta ló máa nà o bá nà mọ́ mi lára sọgbọ́n mọ́ wá iwá jàre mà jà. nà nà nà mọ́ mi lára sọgbọ́n wá nà kó nà mọ́ mi lára dáadáa ìwọ ìwọ oníbàjẹ́ yìí. bàbá lọ́dún fún ẹ̀wọ̀n àríwáyé fún ẹ̀wọ̀n rà. kí ló kọ́ ẹ̀. bàbá lọ́dún fún ẹ̀wọ̀n rà àríwáyé fún ẹ̀wọ̀n rà. àtọ́ fà mí mọ́ra. tó báyé fà ẹ̀wọ̀n rà. lórí burúkú ni ẹ̀gbà tó lówó ṣé lómi ò ní fà mí mọ́ra. ṣé tó lówó ò ní fà mí mọ́ra. o ṣe máa jà o ṣe máa jà. ẹ̀hẹ́n dájú wa jà ni mo ń bá ọ̀rọ̀ mi lọ ẹ jọ̀ọ́ èló lẹ yá mi níjọ́ wo nínà. ẹ mo yẹ ní one thousand one thousand naira yes. Ah, dadi wa five hundred naira ni. àmọ́ ah, ah, ṣe ti last week mọ́ máa jà. ok ẹ ti mú eyín yáwó kiri inú ilé kò fún mi lówó oúnjẹ kò fún mi kankan bó ṣe ń ṣe gbogbo ìgbà ni ó máa ní kò sówó lọ́wọ́ òun ni. agbójú èkó la gbòòsì kà mí. ẹ mi la gbòòsì kà mí. gbogbo lóṣìkà o. ò ń pè mí lóṣìkà. ẹ gbogbo lóṣìkà ikú tẹ̀lé mi náà. kí ló wà lẹ́nu wèrè kí ló wà lẹ́nu ètò onímẹ̀jì lára mọ́ ni ó yà sọ. oṣù tó kọjá inú sáà ìdán fún mi mo dà fún méjì mo jẹ́ ẹ̀kọ́ níbi iṣẹ́ wa. Ah! olórí burúkú ààrẹ ṣé yẹ kọjá yẹ kọjá yọ gbogbo ẹ̀ ni mo ti gbọ́ gbogbo ẹ̀ lọ́dọ́ láti sọ fún mi bó ṣe ń gbélé two straight first go oníranù owó ìyàwó mi wọ ni máa bẹ̀ jàre ṣó ti gbọ́ jẹ́ kó lọ ibiṣẹ́ lẹ́yìn tó bá ti ń padà bọ̀ mo mọ̀ pé o máa mówó ẹ̀ dání tí ò bá wà mú wá àjọ máa dáwọ́ nà ni ìjọbalẹ̀ ò ṣe wà tí yóò bá mówó wálé ni èmi àti ẹ̀ máa dáwọ́ jọ. alábòsí wo tó ṣe ń láyẹ tó bá bí ẹdẹ máa mọ owó wa lọlé. àti èyí náà ní sùúrù obìnrin òkú máa ń ṣe bẹ́ẹ̀ ṣe ṣe tí nǹkan ti fi ẹyẹ máa sọ bẹ́ẹ̀ ó yẹ kó ṣe bẹ́ẹ̀ má bínú jáde torí gbogbo nǹkan tó bá ń fẹ́ wá máa béèrè lọ́wọ́ tèmi èmi á máa fún ẹ èyí tó bá ní ìdìbò yá máa yẹ ẹ lògùn tó dé ló gbọ́ ló gbọ́ máa yá gbogbo ẹ̀ ló wà nílẹ̀ tó bá fẹ́ yá nǹkan máa yẹ ẹ. ẹ máa yẹ ẹ tí ò bá sí oníranù. ọmọ látẹsẹ̀ dórí báyìí eh, mistakenly born in Nigeria o wa n gbogbo ó ti fẹ́ lo gbogbo mẹ́ga rẹ̀ tán eh, lọ́mọ tó yẹ pé tí n bá ní kó wọlé kanlẹ̀ síbẹ̀ yẹn kó lọ sọ ọ́ lẹ́ẹ̀múdòdò á dẹ̀ máa mú lókùnkúndùn lókùnkúndùn lókùnkúndùn tí máa ń rún mọ́ dáadáa tó máa yó bẹ́ẹ̀ no problem. mo mọ mo mọ ọgbọ́n tí máa ta sí. tí mọ kankan nǹkan tí máa bá fà ẹ́. ó gbàjọ ó gbàjọ nínú ìdàrẹ́ náà máa sọ pé kí n yí. ó gbàjọ. dáhùn náà wà wọ́n ti dàbí òbí àbí tí wọ́n náà. ọ̀gá ti kúrò ọ̀gbẹ́ ni dáhùn náà àbí sọ́wọ́n tó lé. mo ti mo ti pinnu bẹ́ẹ̀ láti ẹ̀kọ́ náà. èmi náà kí ni score ni mo ṣe bọ́ sí. owó yẹn mo kó wá fún mi fún táwọn two thousand one five thousand ti gbọ́ ilé ẹ̀wọ̀n ti rẹ́jẹ̀ntì yẹn o. kí ló sọ. wọn bá yín next tuesday ti gbọ́. díẹ̀ díẹ̀ ẹ rọra díẹ̀ díẹ̀ ẹ rọra àní díẹ̀ díẹ̀ o ẹ rọra díẹ̀ díẹ̀. wọ́n ti gbẹ̀jà yín dé. ẹ rọra. ẹ wá ọkọ ah, ẹja ìjẹjẹ ó tóbi ọ̀nkú um, irú kíní tí dáàdi wa jẹ chicken pepper soup chicken pepper soup ṣe ní. àmì òròbọ máa níyẹn bì. ẹni ó ah á olúwa ṣe wọ́n ló wà ọ̀nkú. chicken pepper soup a máa níyẹn. ẹ wo emi emi emi mo ní ìdẹ ẹbí mi ṣe kẹ wá ẹran tó tóbi ni o ìwọ ńkọ́ kẹ́ni. jẹ́ ẹ bá tu ilé ìtọ́nà. ẹ ṣì bẹ́ẹ̀ ṣì máa gbé yẹn wá. ọkọ ìjọ ẹ má bínú ẹ má bínú. then èmi pandoya ìkejì mi pandoya dáàdi wa sẹ́mu mẹ́ta ń gbé lọlé. ọmọ ẹ dìmọ̀ the next five minutes. ọ̀rọ̀ ẹ má five minutes. ìfẹ́ wà òkè. Oh. take away. ah uncle Jago ẹ wò ó lágbára ọlọ́run iṣẹ́ yẹn á máa lọ síwájú. àmín. kẹ́hìndé ó máa bímọ fún yín. àmín. èṣù oníyàyìn bó ṣe wà yẹn tí bá rí ọkùnrin pẹ̀lú ẹ̀ máa lé ẹni yẹn ni ẹ ọ̀rọ̀ máa jẹ ẹja yẹn o torí ẹjọ́ tẹ̀ ń rò ṣé kò náta. ẹ wo kò láta o kó má lọ sá sórí ni o. àlọ́ mi jẹ wọ́n ti gbé dé o chicken pepper soup ó rich dada yes. yàgò ní ìdí recharge card lórí fún card hmm. network wo ni ẹ hmm. ṣé blue náà ni hmm. blue. Eh, bí elélo. ẹbí o ní ẹ fún táyé one five èmi two five dáàdì wa náà one five. mẹ́tẹ̀ẹ̀ta one five àbí káwọn kó ṣe ní two two thousand èyí mẹ́tẹ̀ẹ̀ta. kó ah, wá jẹ́ six thousand. wo jẹ́ kí sáré gbé kọ́ yìí mo fẹ́ bá ẹnìkan sọ̀rọ̀ bọ̀tà ariwo pọ̀ nbí mm, jẹ́ kí n lọ gbé ta. mo ń bọ̀ kí sáré gbé kọ́ yìí. ẹ wo ẹ bá mi sọ fún wọn pé kọ́ má pẹ́ o kọ́ tètè bá a ṣe take away yẹn kẹ́hìndé bó ṣe wà tí n bá rí ẹ pẹ̀lú ọkùnrin máa fi tún bọ̀dá tó ń tọ́jú wa ẹ̀ èèyàn ti ṣọ́ rírẹ́ nìyẹn òbí tá a máa rí ẹ sí nìyẹn mo jẹ́ lè sọ̀kọ́ fún ẹ kò sí nǹkan téèyàn wá káàkiri téèyàn àti rọ́kùnrin tó ń tọ́jú èèyàn ẹni yìí ń sin olówó ni bóyú ẹ̀ dúró gẹ́gẹ́. àti ẹ̀ ti pé kò ní ìdìkà dáná mọ́ tá a bá délé àkànpé tékèwé ìkàgbé fún bàbá mẹ́rin wọn ò rí bí kọ̀ọ̀kan gbé wa lọ ká jẹ gbogbo kọ́yìn máa jẹ kọ̀dá jẹ. kọ̀dá jágó. Hmm. máa jẹ ti ọ̀la rẹ̀. pẹpẹ súùpù bí akọ́mọ mi ṣe tẹ́kẹ̀ yìí. ǹjẹ́ mo ṣe tẹ́kẹ̀ yìí. máa jẹ díẹ̀ lẹ́kọ̀ọ́ fún mi. sàá lè fi jẹ búrẹ́dì. bọ̀dá jágò lè máa lọ fún mi wọ́n ń bọ̀ jágò jágò ẹni tó gbé wa wá bí. àwọn ọlọ́mọ ẹlọ́fun ẹlọ́fun síbẹ̀ yẹn ẹ̀gbọ́n wọn ti dírẹ́fà tí sì wọ́n dágbére fún gateman gan. no bọ̀dá jágò bọ̀dá lọ receive call àbọ̀ mẹ́ni tó ń sọ ni bàá ní bọ̀dá jágò. má ní láti pe mánìjà sí ìgbà. ẹ lọ pe mánìjà ìwọ wá ni. ẹ wo kọ́ńpáàdì ẹ̀ máa bọ̀dá jágò eléyìí ò dáhùn. mánìjà ẹ bá wọn kẹ́hìndé bọ̀dá jágò èló ni. ìbò lè yà yín. mo yó ẹ káàsán. ẹ káàsán. ẹ jọ what is going on here. manager kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ jágò ló gbé wa wá síbí adẹ̀jẹja oúnjẹ gbogbo àwọn náà rà fún wa ibi tá a dẹ̀ ti jẹ kò tiẹ̀ tí ì gbé e. kò ì gbé e tẹ̀mó wá gbogbo tẹ́kẹ̀wé tá a fẹ́ rà kò gbé wá nǹkan tó mú wá ní tó wá fún kejì mi bọ̀dá jágò dẹ̀ ló gbé wa wá ní. fifteen thousand two hundred. ẹ mọ nǹkan ló ṣẹlẹ̀ ó ṣe jágò kò ṣe jágò o kò sí tó kàn wá ń bí the more tẹni tẹjọ wá bí because ẹni tẹ́ ń sọ yẹn wọ́n ló ti drive out ń bí báyìí ó ti bọ́ta so ẹni láti san bíìlì yìí ó dẹ láti bí ìṣẹ́jú mélòó kan lọ́nà ti jókòó síbi ẹ̀ rówó kankan tẹ́ fẹ́ san ọmọ wa bá mi ń bẹ̀ yẹn ó sọ pé ẹ̀ san anything pẹ́ sọ pé kò sanwó jágò kan ló fẹ́ sanwó kò sí tọkọ àkọlù jago. ẹni láti san owó yìí. bọ̀ mánìjà ṣé ìgbọ́n kan tí kẹ́hìndé sọ ni ọkọ̀ tún ìsìlámì ló gbé wa wá bí wọ́n dẹ̀ lọ receive call ni moreover ìgbà táwọn wọlé bọ ẹ̀yin méjèèjì mo rí yín tẹ̀ ń gbọ́wọ́ ara yín kí ni wàá ní gbogbo yín sọ́ọ̀tẹ̀ fáwọn àǹsìn. no ìyẹn normal manager hòtẹ́ẹ̀lì yìí ni mí so any customer tó bá ti ń wá bíbá ẹ̀ á láti attend sí wọn dáadáa gẹ́gẹ́ bí a ṣe jẹ́ manager hòtẹ́ẹ̀lì so ẹ má sọ fún mi pé bóyá mo mọ jágò kan àbí mi ò mọ jágò kan ẹ jọ̀ọ́ tó rọ̀ náà ẹ bá mi san owó yìí ní pápápá. ah no no no no no no manager ẹ̀ wo bí. ṣáwa la gbéra wa wá bí. àwa kọ́ la gbéra wa wá bí. jágò kọ́sítọ́mà yín dáadáa ni gbogbo nǹkan tá a jẹ even kò ní kó tún ṣe tẹ́kẹ̀wé fún wa. kí jẹ. ẹ wọ ẹ sùúrù. láti pe security. security sì ta ni. lórí kí ni kí la jẹ ẹgbẹ sùn. security jọ bá mi ti géètì yẹn. má jẹ́ kí ẹnìkan lè báyìí bá mi ti géètì yẹn. anything ti tẹ̀ mọ́ ẹ̀ bá ìgbòho jọ bá mi gbé báàgì wọn yẹn. Ah! lọ inú sọ́ọ̀tì wo ni gbogbo wa ṣẹ́ ni o. bẹ́ẹ̀ni ni fowó yẹn wa ṣẹ́ ni o one thousand naira tẹ mú yẹn o. gba gbogbo fóònù wọn. wọ́n lọ kéde irú kílẹ̀ ilé ìwọ̀n báyìí wọ́n lọ wọ́n lọ lórí burúkú tó gbé wa wá bíbá yìí rẹ̀. àwẹ̀ ní àdé ṣe wà pa. ẹ̀rín náà ni ṣé ẹ̀rín tó máa ń yẹn òun ló jẹ́ kí n kó ẹ o ó yàtọ̀ sọ́wọ́n gbàǹtẹ̀ ẹ̀yọ tó wà nù ọgbà wa ń bí o ó yàtọ̀ bàjẹ́bàjẹ́ wò ó kó tó dé mo ti ra kóòkì tiẹ̀ ẹ ẹ kọ́kọ́ fi léyìí kó fi cool down àbó kóòkì. mi ò mú. kóòkì ni mú ò mú ìwọ ni mo ra fún ọ kò tẹ̀ sí ẹ àbí òun wo pé mo ti dàgbà wo má wo exterior o interior gangan ni gbogbo ẹ wà o interior ni mo fẹ́ kó wò mo dẹ̀ mọ̀ kó máa bẹ́ẹ̀ lára mu àbí ẹ̀rín yìí náà ni ẹ̀rín ti fi ń kó ẹ̀jẹ̀ nìyẹn àwẹ̀ ní àdè ó dàbò orú mú ẹ. ọwọ́ mọ ibi táwa yìí èsì wà nù lé o ọ̀rọ̀ òmù wọ orú dẹ mímì wò ó ayé tán àti òjò jẹ èmi ìyá jẹ kò jẹ. ṣé o mọ chicken peri peri. mi ò mọ. o mọ chicken peri àwọn adìyẹ tó ń ṣoge nìyí àwọn adìyẹ tó létí ìró apá méje náà ni o ò tí ì rírí ah, ọmọ àjẹ ṣàwámà. mi ò kí ń jẹ. o ò mọ jẹ wàá bẹ̀rẹ̀ sí ní jẹ látẹ̀yìn o ti gbọ́ o dùn ṣé wọ́n sọ fún ẹ ni àǹtí ẹ̀ ń kọ́. ó wà lẹ́. àǹtí ẹ̀ ò tí ì jáde. ọmọ nǹkan tó máa ṣẹlẹ̀ wàá máa padà sílé ńsìn táǹtí ẹ bá ti jáde kó wá padà wá ó ti gbọ́ owó wà nílẹ̀ o màá fowó tún ẹ ṣe ó ti gbọ́ ó ní owó ti fẹ́ fún mi fẹ́ fún ẹ náà kọ́ bọ̀ nítorí àǹtí ẹ mi ò ní sọ gbogbo ìdílé ẹ̀sìn tó bá dé kíní èmi ni. àwẹ̀ ní àdé. ẹ wo Mr. Kúnlé láàrin èmi àti yín mi ò lè yá yín lówó náà o. Ah, ah, ah, ẹ mọ̀ sí bẹ́ẹ̀ ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ ah, ah, ẹ yá mi lówó ná tẹ bá sì bá mi san tèmi náà bá owó bá ti yọ sí mi lọ́wọ́ ní ìdá padà fún yín mí ní ẹ̀bùn mi o mo ní kẹ́ ẹ mi ni mo sọ o. àdà fún ẹjọ nítorí Ọlọ́run táwọn nípa bá wa bílíọ̀nù tó fẹ́ gé ná ẹjọ owó la fẹ́ fi bribe mo tẹ́lẹ̀ mọ̀ pé wọ́n ṣe orí burúkú kan ní wa yìí. nǹkan tí mò ń sọ náà nìyẹn pé ẹ mi sẹ́ ẹ̀ máa dà padà fún yín adé ẹran ni kò ń sóhun àjẹgbé. ẹ mi àti pé ìjọba gan wọn ò fọwọ́ sí kéèyàn mọ fún yàn bribe mọ́ ẹ ẹ tún àmọ̀kan tẹ̀lé ṣe fún mi tó bá jẹ́ pé èèyàn ò lè yá mi lówó yẹn tí àmọ́ lè máa ń kọ orúkọ ẹ̀yà kankan Mr. Kunle paid paid paid. àdàfin tani gbèsè ni. sakamanje. ẹ ọ̀rẹ́ tunamania. ó dàbí pé ẹ mọ ẹ wo ẹjọ nítorí Ọlọ́run mi o. ẹ ọ̀rẹ́ ah, tó ṣe tí ó ti da báyìí mi lè gbàgbé lórí ẹ. ẹ iṣẹ́ kí làwọn eléyìí ń ṣe. ẹ bèrè lọ́wọ́ wọn. ẹ eh, hmm, pa ẹ máa tó tẹ o. ta ni. kí ni ìṣòro yín náà kí ni pírọ́blẹ́mù yín náà mi láìkí kọ́ tẹ́ ń ṣe yìí o. bẹ́ntì gọ̀. ẹ ọ̀rẹ́ mi fi wọ́n sílẹ̀ ìṣẹ́jú kan ló kù fún yín tẹ̀mátẹ́ ẹjọ́ yín kọ́ ẹjọ́ bàbá mẹ́rin ni. kéènì kéènì kan náà ẹ wò jẹ́ ìdìbò wọn máa wò ta ta ni kẹ́ lé mú máa wò ilé máa wò ẹ̀yìn. à bàbá mẹ́rin ló fà á lò torí tó bá ṣe bàbá mẹ́rin ni tó yẹ kí irú ẹ̀yìn ìkẹ́ máa bá wa gbélé àbí tálá tí ẹ máa wélé tó kúrú ó dàbí ẹrù ẹrù líbíà. àwọn tí mo ní kẹlẹ yáwó lọ́wọ́ ẹ lọ àìtí ah, ah, bèrè ẹ ẹ ẹ wọn máa gbé báàgì káàkiri bí wọn bá sì wọnú báàgì ó lè jẹ àgbàdo àti kiri lásán ló wà nù ẹ. àmọ́ yìí bàbá mi fẹ́ bàjẹ́ ni. kí ló ṣẹlẹ̀. ẹ mọ ọkọ tó ṣẹlẹ̀ ó ah, lóun fẹ́ bá búrò mi lájọṣepọ̀ ó lóun fẹ́ fẹ́ sílé ó bẹ̀rẹ̀ sí ní ra akọ ẹ eh, pepsi fún ó ní òun máa gbé lọ sí chicken jẹ eh, chicken republic ó máa lọ ra chicken peri peri fún oríṣiríṣi nǹkan ló kàn ti ẹ ń sọ. ṣé torí pé ọ̀rọ̀ bàbá mẹ́rẹ́ náà lẹ́yìn wá ń yọ iṣan lọ́rùn bíi gbòǹgbòǹgì báyìí. kò lè tó gbogbo yẹn ṣé mọ̀ pé mineral ẹni bàbá wẹ́rẹ́ tí wọ́n rà fún oríṣiríṣi ọ̀nà lèyìn ọmọ fi pọ̀ pósí obìnrin mineral ni ọ̀rọ̀ tiẹ̀ gbanu ìyẹn òun tó ń da àyè tí ọ̀gẹ̀dẹ̀ lọ́rọ̀ bàbá mẹ́rẹ̀ kó tó ń ta ẹ̀rọ àdá sí i ó kàn fẹ́ẹ́ fi tẹ̀sí ẹ̀wò kó fi mọ̀ bó ti máa rí ni. láíláí mi ò ní gbà fún nǹkan tó bá fojú ẹ̀ rí ìwọ dúró tiẹ̀ nǹkan tó bá fojú bàbá mẹ́rẹ̀ rí agbára ẹ̀ á kọ́. ẹ wo ẹ mọ wulẹ̀ lọ ṣebí àbúrò ti ni èmi tó jẹ́ pé bàbá mẹ́rẹ̀ máa pe ìyàwó tèmi báyìí á pe fóònù ẹ̀ ó ra olótúnra research card sórí fóònù ara ẹ̀ fóònù ẹ̀ tó ní bátìrì ó tún máa tanná á dẹ̀ tún fi pe ìyàwó mi ìyàwó mi náà dẹ́ receive ẹ pé ẹ sọkọ ẹ wà lè má dẹ̀ máa gbọ́ báyìí. Hmm. ṣé sá hmm, hmm, ah, ní nǹkan bẹ́ẹ̀ ọ sì ní òun. àwọn ah, máa ṣòfò lẹ́yìn ní ìwọ dúró ti ògbóngbò ah. wọ́n ta fojú ẹ̀ mi. sá bá fa nǹkan tó. wetin dey happen for dis house. as you know as you know normal na you you get ala abosi or you get bọ́ọ̀sẹ̀ bọ́ọ̀sẹ̀ dúró tọ̀ wọ̀ yìí àbòsí ló kọ̀wẹ̀ wetin you know say you dey talk. kúlẹ̀ kúlẹ̀ i dey observe you tell your wife i go knack akpako one day. Yeah you no better for you tell na you go máa wo wèrè bó ti rí wọ́n dàbí kẹ̀kẹ́ tí fẹ́ẹ́ náà ti jẹ. èmi ni you go knack my wife láì ṣe tẹ́rí jì then go knack you too. ẹ ẹ eh, eh, jọ torí Ọlọ́run ṣé kì pé bóyá bàbá ti. ẹ ah, ah, eh, ṣé you dey craze ni kí ló dé tó ń pariwo mi sọ́ọ̀fì ṣe ọ́ ni ọ̀rìn báyìí wọlé ọ̀ balance sọ́ọ̀fì ṣe ọ́ ni sọ́ọ̀fì ṣe ni ah, èpo ni kọ́mọ bẹ́ẹ̀ ní kiri. bàbá mẹ́rẹ́ bàbá mẹ́rẹ́ landlord níbo gangan ló wà gbọ́ báyìí landlord ibi ìbàdàn ti máa bá mi. kí ló dé kí ló fariwo. kí ni òde kí ni òde kí ni òde ṣé báyìí ọmọ jẹ́ fún mi ni ṣé rògbé kò ní sọ fún mi ni kí ló dé ẹ̀yin nìkan ni ẹ̀yin lánàá ẹ̀yin lẹ́nu bí ẹkún àpọ̀kọ̀jẹ́ kí ló ṣẹlẹ̀ ẹ wò báyìí kí ló wáyé lára ọmọ mi mọ́ o àìjẹ́ bẹ́ẹ̀ kan ti máa fojú yín rí ara yín àkọ́. ṣojú bímọ ni. àbúrò mi kọ́ ṣé rògbé kò ní sọ fún mi ni tẹ́lẹ̀ fi tukọ́ bá lò pọ̀ ẹ́ ṣé rògbé kò ní sọ fún mi ni. àbúrò ẹ ló pè lọmọ ẹ ṣé àbúrò yẹn wá jẹ́ arúgbá àbí wọ́n sọ fún yín pé wọn ò tí ì tọ́ spíẹ̀ rí tó bẹ̀rẹ̀ sí ní pariwo mọ́ mi bí ṣé èmi ni mo jẹ́ ni àkọ́kọ́ ṣé wọn ò ti gbagbá lórí ẹ̀ wèrè àṣeyàn ló wá ti torí ẹ̀ pariwo. kò tó torí ẹ tí ó bá yẹ pé bóyá ìjẹ́ láńlọ́ọ̀dù ni ṣé tí nìkan sì máa fojú yín rí lẹ́nu nǹkan tí máa fojú yín rí ká tó dàbí ó lè mọ omi ẹran yó ẹ rí ẹ rí nǹkan náà abikun dín rín. ọ̀rọ̀ ẹ ti yé mi sórí pé o ò lẹ́kọ̀ọ́ dáadáa so èmi ló dúró síwájú ẹ̀ tó ń pè ní bàbá mẹ́rin so tiwa náà list mi ni mo béèrè ni ṣé mo ti sun ẹ̀jẹ̀ rí ni àbò pẹ̀lú àwọn tí mo ti sun jẹ́ rí sórí pé o ò ò gbọ́n rárá aláìmoore dẹ̀ ni ẹ ìgbà tó fẹ́ gbanú ilé yìí tó mọ̀ pé mi ò gba agreement mi ò dẹ̀ gba commission lọ́wọ́ ẹ̀ nítorí pé ó ní nǹkan tó bá dé ó ní nǹkan tí fẹ́ fi gbà lára ẹ̀ nísìnyí tó dẹ̀ tí wọ́n fẹ́ máa yẹ̀dí ẹ màá lọ mú fọ́ọ̀mù ẹ jáde wàá wá tún owó agreement san àtọwọ́ commission ẹ̀ ṣó sọ pé ògbọ́n ni. ẹ wo ẹ má jẹ́ kí n rí pẹ́kẹ́ yín lára àbúrò mi mọ́ tábúrò mi bá ti ń bọ̀ ẹ̀yẹ gbà báyìí kóun náà gbà báyìí ẹ má jọ ẹ má jọ papọ̀ mọ́ o tí bá tún rí yín kẹjọ papọ̀ nǹkan tí máa fojú yín rí ámì ni máa pè sí yín ẹ̀yin bàbá òṣì àjàrà bùkà bàbà. bàbá òṣì bàbá àjàrà bùkà bàbá ara mi. wèrè onídìí ṣùgbọ́n escape ẹ nítorí pé mo fi two hundred àbúrò ẹ promotion ẹ mo fẹ́ finish iṣẹ́ àbúrò ẹ kí n tó bọ́ sórí ẹ ni nísìnyí tó jẹ tí wàá fẹnu ẹ kọ wàá jẹnu yẹ wọn wèrè yìí wò gbogbo yín ni máa sun jẹnu ilé yìí kò sẹ́ni tó máa escape owó commission ti tèmi tí mò ń gbà lára yín yẹn ẹ rí i pé mi ò ń gba agreement ẹ̀yin wèrè déédéé wọ̀nyí. mi sí ilé sí ìyàwó ilé inú ilé láyé mi tá ń bọ́dẹ̀ o bí sí ilé sí òòrè à fi sí ilé sí o nínú ilé láyé ní táǹbòdè o wọ́n ṣe bí n kò lè nìyàn wọ́n ṣe bí n kò lè nìyàn mo ẹ̀yìn fi rí mo lálejò rẹpẹtẹ wọ́n ṣe bí n kò lè nìyàn wọ́n ṣe bí n kò lè nìyàn mo ẹ̀yìn fi rí mo wọ́n ṣe bí yẹ́ṣáàjì wọ́n ṣe bí kò lè nì mo rẹ̀yìn fi rí mo rà lẹ́jọ́ rẹpẹtẹ. a ṣe bí kò lè nìyàn mo rẹ̀yìn fi rí mo rà lẹ́jọ́. wo stọọfù yìí ni mò ń bá jà látàárọ̀ kò ṣiṣẹ́ ta ló fẹ́ jẹ kúdí olórí burúkú ni. wàá dẹ̀ ti lo stove ẹ̀ kí o ṣọ́gbìn kankan ní. àti ẹ̀mọ̀ kan tí wèrè ẹ̀ ń ṣe. ráìsì ló ń ṣe ẹyin máa wà mẹ́ ẹyin méjì. ta ló ń ṣe oúnjẹ fún. ọ̀ ta ló fẹ́ máa ṣe oúnjẹ ju bàbá mẹ́rẹ̀ náà ló máa ṣe oúnjẹ fún. ìwọ náà ti gbàdúrà ìwọ má ti ẹ̀yà ṣe wàhálà mọ́ ní sùúrù má ṣe wàhálà mọ́ èmi bàbá mi ló fẹ́ gbóúnjẹ fún mi. Mm ṣe jẹ́ kẹ́mi lọ máa bọ̀ wá. díẹ̀díẹ̀ ẹ rọra díẹ̀díẹ̀ ẹ rọra àní díẹ̀díẹ̀ o ẹ rọra díẹ̀díẹ̀ ẹ rọra bàbá onílé yòó ẹ rọra ẹ̀yẹ́ ni wà lára mọ́ ẹ I go marry you because because because. Ah. Ah. Mi mi mi mi mi mi mi gbé sórí nọ́mbà yìí mi wá mi wá ṣan ráìsì mi wá dà sí mi wá bomi sí mi wá dé mi wá lọ síbí báyìí mi wá mú síbí mi wá pàdé wèrè mi wá padà mi wá bomi sí mi wá dé mi wá jó bọ́tà. mi gbé kaná mi gbé kaná. àbámẹ́rẹ́ dàdídàdí. ẹ pẹ̀lẹ́ dàdí. kí ló ṣe yín. ṣé tún ti bẹ̀rẹ̀ ẹ́. Eh? kí ló tún dé kí ló tún dé ṣé ti bẹ̀rẹ̀ ti yín báyìí. dáàdi nǹkan tó dáa ló dé o oríire làwọn ọmọ yín kó wálé wá bá yín o. kí ló dé kí ló ṣẹlẹ̀. dáàdi mi ẹ wọlé ẹ wọlé. kí ló wà lẹ kí lè lè yìí sìn ẹ ṣáà mọ̀ pé mò ń sùn. táíwò jẹ́ kí dáàdi mọ ọkọ̀ tó wà. dáàdi àwọn yorùbá ló sọ pé tókìtì bá ti dàgbà ọmú ọmọ ẹ̀ báyìí ló máa ń gbé sẹ́nu ló máa ń mu òun lèmi àti kẹ́ni ṣe rò pé ah, àwọn ọmọ yìí ti ń ṣoríire bọ̀ àdáàdì wa tó ṣe wàhálà lórí wa ó yẹ káwọn náà ti máa jẹ wọn mọ àméjèèjì wa jọ dáwọ́ pọ̀ àwa sun oúnjẹ fún yín. so ẹ fẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní mu ọmú láti sìn. <laughs> àmúkalẹ́ ni wọ́n mú un. dàdí dàdí dàdí. èjì rẹ̀. dàdí dàdí ẹni méjì la fi ṣe ti Táyọ̀ àti Kẹ́hìndé bẹ́ẹ̀. ọmọ tẹ ọmọ tẹ bẹ́ẹ̀. jollof èjì rẹ kẹdẹ máa wò oorun tí mo sùn yìí àlárà ìsìn ni mo ń la inú heaven ni mo wà táwọn áńgẹ́lì bẹ̀rẹ̀ sí ní lémi kiri lémi kiri tó ń fò jẹ́ lémi in fact mo rí èso lọ́wọ́ wọn apple oríṣiríṣiríṣi gbà bàbá mẹ́rin gbà bàbá mẹ́rin gbà mo sọ pé mò ń bọ̀nà mò ń bọ̀nà ọ̀nà ọ̀fẹ́ lọ mú minerals wà lẹ́jí mi yẹn ah, ayé yẹn mà dá o. omi ń kọ́kẹ́ ni omi fún dádì lómi. ẹ̀yin náà wá dàgbà o. àmì dádì ẹ dàgbà ẹ ní dàgbà yà ẹ ẹ pẹ́ fún mi àmì ọlọ́run o. ẹ ṣe ṣe ṣe ṣe fún mi jẹ dáadáa ẹ ní ṣubú dànù ẹ máa lọ́ọ̀rì ẹ máa bọ́ọ̀rì. àmín ọkọ tó máa wá ṣe bàbá tó máa ṣèyà fún yín òun lẹ máa fẹ́ ọkọ tó máa tọ́jú yín tó máa máa fún yín ní nǹkan tẹ́ máa jẹ òun lọ́lọ́run máa gbé pàdé yín. àmín. aha méjì ló wà ń bẹ <laughs> ó funfun. dádì mi àbí ẹ̀rọ ọ̀mọ yín pé kẹ́ bá bínú àṣefẹ̀yìn méjì sí táyé fún yín tẹ̀ kẹ́lì fún yín tì. ẹ bọ̀ mo rí fúrùtù lọ́wọ́ àwọn tó ń lé mi kiri ní níbi tán ti ń lé mi fúrùtù ọwọ́ yín dà. dáàdi ṣe rí pé àlà àlà ògàn ṣe rí àlà àná òun ló máa sọ bí èmi máa rí fún yàn ṣẹ̀dẹ̀ tí wàá rí pàlà yín ti wá sí mú ṣe. ẹ nítorí pé méjì méjì lọ́lọ́run dálé ayé <laughs> bá dẹ̀ mú ọmú ìkálẹ̀ ni tógo bá ń jẹ́ ti ọlọ́run máa mú ọmú ìdọ́jú alẹ́ mi ni. ẹ dáàdi ṣe rí tẹ bá ti jẹ oúnjẹ ìtàn ẹ máa wá jẹ áàpù lè bó ṣe máa ń jẹ nìyẹn. mineral náà fẹ́ lọ mú wá kó tó di pé ẹ jí mi o ẹ rántí mú mineral sí. ẹ má wọrí gbogbo ẹ la máa kó wá ẹ jẹ gbogbo oúnjẹ yẹn tán. èmi tẹ máa mọ mú kalẹ̀ ni. bí ẹ jẹ ẹ jẹ ẹ jẹ gbogbo ẹ rọra díẹ̀ díẹ̀ ẹ rọra àní díẹ̀ díẹ̀ o ẹ rọra díẹ̀ díẹ̀ ẹ rọra. ẹ̀yin kọ́ là ń bá sọ̀rọ̀ ni ṣé tí ń dùn yín ni ṣọ́ gbági mọ́ yín létí. kúdí àṣẹwó kúdí àṣẹwó. mi ìṣẹ́wó o. ẹ ìṣẹ́wó ló wà láàrin ìwọ àti bàbá mẹ́rẹ̀. Hmm. kúdí mi mọ. Ah, kúdí àṣẹwó ni. jótó lọ́lọ́ kí ló ṣe ń tẹ̀ ṣọwọ́ bẹ́ẹ̀ ń pè ẹ̀ ń bá wọn fọwọ́ kó gbìn yín. ẹ ṣiṣẹ́ báǹkì ni. má pàrọ̀ fún mi èmi rí gbogbo ẹ̀. ṣé ní sùúrù eh, eh, eh, ìwọ àti bàbá mẹrẹ kí ló wà láàrin yín. àwọn ló ná àwọn láìkí mi o. kúdí ẹ kúdí ó máa ti gbàgbé pé ìyàwó léèyàn kan mà ní ẹ. wàá kú síbi báyìí wàá kú síbi báyìí ó yà kó àpá ẹ. ọmọ yín ṣe fún mi ẹ wo nǹkan táwọn ọmọ àwọn ìbejì ìbejì ọ̀ràn tẹ́bí ẹ wo nǹkan tó ṣe fún mi wọ́n mú mi wọ́n wọ́n wọ́n mú mi wọ́n nà mí wọ́n nà mí wọ́n kàn mí lápá kí ni mi ṣe fún wọn kí ni mi ṣe fún wọn àbí yàn kí n bá yín yàn gbénu ilé ni mò ń bá wọn gbénu ilé ni tí wọ́n mú mi tí wọ́n nà mí àwọn ọmọ yín méjèèjì tọ́rí bá kú bá kú yẹn tọ́rí bá kú bá kú yẹn àwọn adarí pọ̀ wọ́n dàbí wọ́n dàbí ògbé wọ́n gbé ògbé sórí wọ́n dàbí àkùkọ adìyẹ wọ́n dàbí èmi tiẹ̀ rò pé bóyá eh, mi sọra pé bóyá màá lè fìrì ìgbọ̀n òṣìlẹ̀kùn wọ́n tó bá jọ̀nà àwọn méjèèjì pọ̀ bíi gazabu wọ́n tó mi mẹ́ta wọ́n tó mi mẹ́ta i'm in pain i'm in pain ìyẹn tí wọ́n ń mi pé àjẹkù ìyà ni ó jẹ ẹni tí ò tó nínà tó ń dènà ni ẹ mo ti rí reason tó fi lọ dènà jẹ ẹ ìwọ gan ẹnu ẹnu ẹ ò gbé jẹ it's strong ìgbà tó ń complain pé àwọn máa ṣú ẹ àwọn máa ṣú ẹ mo tẹ̀ rò bí bó ṣe tóbi báyìí ó máa pa wọ́n pọ̀ wọ́n á kóra wọn bá mi lé. àdàbí àdàbí ló máa da àdàbí ló máa da. but ọlọ́run fààyè ọpẹ́ sílẹ̀ ká tẹ̀ máa dúpẹ́ àbí kò yẹ tó bá jẹ́ ọkọ ẹ ló lọ gẹ́ẹ̀tì pé à ń kú ló bóyá àpá tèmi ni ni àwọn ti kán báyìí but thank god kì í ṣọkọ ẹ àwọn ọmọ tèmi ni ó ṣì ń da ó ṣì lọ. ọkọ tèmi ò kì í ṣe tout ọkọ tèmi ò kì í ṣe tout mi mọ bí tẹ ti ráwọn agbèrò ọmọ tẹbi ọkọ tèmi ò kì í ṣe tout ọkọ tèmi ò ní máa máa jà ọkọ tèmi ò ní máa jà káàkiri kó máa máa kọ́yàn lápá káàkiri. ọkọ ò ṣe tout so tó bá bá mi lórí ẹ kò ní bínú àbí o serious àwọn ọmọdé yìí gan mi ò mọ bí tán ti rí gungun wèrè mi ò mọ ẹni tán fi jọ mi ò mọ ibi tí ìyá wọn ti lọ ṣe gbóyin wọn wá bá mi lé i don't just know. ẹ̀yin kọ́ ni wọ́n jọ ní àbígbé bákan náà kọ́lẹ̀ jẹ pupa lẹ́jọ́ wú ẹ̀yin kọ́lẹ̀ jọ wú ẹ̀ ẹ̀ wú ẹ̀ wú orí mi ló máa da fún yín àdàbí ah, ah, àdàbí. Ah, I say I'm very very sorry. ó tẹ̀ jẹ́ ká máa dúpẹ́. Eh? ẹbí bí kú bí kalẹ̀ ẹ wá ní kó máa ma fìyà jẹ èmi ní bíbá orí mi ló máa da fún yín àdàbí ló máa da ẹlẹ́dàá mi ló máa da. wo ẹ ẹ sì ò ṣàkàn nítorí èmi ti lọ sanwó sí Greenland o ó dẹ̀ mọ́ tínú kò ní dáwó padà o mo dẹ̀ ti ní kó bá wa tán ac sílẹ̀ so ọlọ́run á tu ẹ̀ lára. bàbá mẹ́rin tọwọ́tọwọ́ nífẹ̀ẹ́ fi sọ̀rọ̀ tó fẹ́ sọ fún yín yìí o. èmi mọ̀ pé tọwọ́ ló fi ń sọ̀rọ̀ fún mi. orin yóò pé o orí yìí ti dàrú o ìtòwé ẹ̀ lẹ́sẹ̀ dé fìlà sí o àwọn yìí ò pé e torí yín bá pé ni ẹ̀yin ò ní máa ń sọ fẹ́mi pé ṣé ẹsẹ̀ tèmi ò kàn. ọmọ yín dùn mí ó fẹ́ pa mí bí ejò àìjẹ́ wọ́n kọ́ mi lápá wọ́n kọ́ mi lápá ẹ wá ń béèrè pé ṣé ẹsẹ̀ mi ẹsẹ̀ mi tẹ bá ń ṣe náà ṣẹ́yìn máa ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn lè dá ẹsẹ̀ mi gbé ni bọ́ọ̀ ni mo fi máa ń gbé ọwọ́ mi kọ́ ni mo fi ń gbé pàtẹ́ jí kọ́ mi lọ́wọ́ ń sì ọwọ́ wo ni fẹ́ fi gbẹ́sẹ̀. ìgbà tí bá fi ọwọ́ ẹyọkọ gbẹ́sẹ̀ ẹyọkọ sókè ọwọ́ kejì tó kán báwo yìí fẹ́ fi gbé ẹsẹ̀ kejì tẹ́sẹ̀ kejì ò bá ká sókè báwo lè fẹ́ débi tó yẹ kó dé àwa bí tẹ máa ń béèrè ọ̀rọ̀ dìdìrín lọ́wọ́ ti tèmi pé ṣé ẹsẹ̀ òkú ẹ̀ wo mi ti ẹ̀rọ ọjọ́ púpọ̀ ti fẹ́ bá yín rò ẹ ṣáàfẹ́ mi lówó gbogbo owó ti mi lọ náà lọ hospital àwọn dókítà ti fún mi ní receipt wọ́n ti fún mi ní receipt so owó yẹn kẹ́ fún mi nǹkan tí mo wá béèrè lọ́wọ́ yín nìyẹn àìjẹ́ bẹ́ẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ Hmm. mi ìfẹ́ wàhálà o. dúró dúró kọ dọ́là ni. kọ́ìdè ìdílé ìyá. ó dẹ lóhùn. olólùfẹ́ mi hmm. ẹni bí hmm. ọkàn mi ah! ẹni tó yẹ bí jí bẹ òun kí n máa rí òun ni sọ lọ́rọ̀ kan ṣábà yìí èmi gangan wà ní olólùfẹ́ yìí. olóyè mo ní fẹ́ gan-an torí homebrew mo gbé sí olórí burúkú ni o tó bá ń kópa pa àwọn ayé obìnrin téèyàn gbọ́dọ̀ jírí téèyàn gbọ́dọ̀ fẹsẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó ìyàwó tí mo gbé sílé yẹn. Ah, látàárọ̀ ni màá ti ń pe fẹ́mi tí kò gbé kọ. mi ò lè gbé sílé mo kò fi ṣe decoration síbẹ̀ ni kọ́bọ̀ mi ò lè tẹ́ lọ́wọ́ yẹ́sì torí àtìgbà tí mo ti náwó mi fún ẹ báyìí ayé mi ti ń dáa àjọ tó ti ṣe sọ yẹ́sì mi báyìí ojú ìlú ti pé mi. èmi náà mọ̀. ìṣòdì ẹ̀sán kò fún un rí ọ̀hún tẹ̀lé lé pẹ̀lú ní o tó bá ń wá wọ̀nyí tó bá wọ̀ gidi wọ̀nyí wọ̀nyí ní yàwó mi. Hmm? Ah, ah. ok ẹ bá sítórì kan mo wà níbi tí ń jọ kọ̀mọ́ kẹ́mi bá pè mí pé àwọn fẹ́ fún mi mọ́tò o ní mi nìkan tó ga ọba níbo mọ́tò yẹn kí n máa kó ìwé lọ́lé tó bá di ọ̀la kọ́ bá mi ṣe táyà kọ́ bá mi ṣùgbọ́n àwọn sáfìsì mọ́tò tó bá dé jọ kejì kí n bá gbé mọ́tò bá ní àwọn ọ̀gá ẹ̀ ṣe gan-an ṣé gan bá dúpẹ́ bá délé bá sọ fún yàwó mi yàwó mi bá ní pé ọjọ́ kejì dẹ́ kí n gbé mọ́tò yàwó bẹ̀rẹ̀ sí ń ṣàdúrà màá bójú lọ́rùn pàdé o màá ṣe gbà màá ṣàwó màá ṣe kí n bá ti mọ̀ kí n bá ti mọ̀ kí n má ṣe àmì àmì tí mo ṣe ìyẹ̀wò ló kó bá mi àti pé ló ń ṣe tí máa dé ibi ṣe báyìí ọ̀gá mo ti lọ nísà o ọ̀gá ni ah ah Mr. Fẹ́mi. látàárọ̀ ni mo ti ń pe ọmọkùnrin tí kò gbé kọ́ ó dẹ̀ mọ̀ pé ńgbà tó ń lọ láàárọ̀ òun ò fowó oúnjẹ sílẹ̀ fún mi tó yẹ kó tètè dé kí ṣé mi ò ní jẹun ni látàárọ̀ àti má fẹ́ pe ẹ̀pà lé ni wàá. mọ́tò yẹn kọ́ la fẹ́ gbé fún mọ́ ọlọ́mọkọ tó jẹ́ dírẹ́bà tó ti pẹ́ òun la fẹ́ gbé mọ́tò yẹn fún ah. ọ̀gá mi lè pe tẹ́lẹ̀ wọ́n ní mistake ni àṣé gbogbo àdúrà tí yàwó mi ṣàṣepè ni ṣé o tó dán tó lóhùn ṣé lọ́mọ bẹ́ẹ̀ yẹ kí ọ̀fẹ́ ṣé ẹ so ìyàwó tó gbé sílé òkè ṣe ìyàwó. o ń ṣe ìyàwó máa bá wèrè ní. ọkùn fẹ́ mi ẹ máa sọ̀rọ̀ yín lọ. ó yá máa sọ máa sọ kó máa gbọ́ ẹ máa sọ ọ̀rọ̀ yín máa sọ gbogbo ẹ ṣe sọ lèmi náà àná ó wà ní ọkùn fẹ́ mi hmm. ilé wo ló rẹ́ǹtì fún mi.

Shooting ṣó ti ń wòrà ọkùn fẹ́mi ni èmi ló pẹ́ wá sọ́tẹ́ẹ̀lì o ọmọ láàrin ọ̀bẹ o ọmọ bàbá mẹ́rẹ̀ ṣe báyìí ọkùn mi sùn èyí lówó lọ́wọ́ fẹ́mi ó yà tú ìró yìí. ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ ètò tó lọ lọ ètò ìsọ̀rọ̀ ètò tó lọ kí ló fẹ́ kí ṣe owó tó bá fẹ́ kí ṣe pé ní máa ṣe. ok ẹ mọ nǹkan tí mo fẹ́ sìn ẹ face camera yẹn nísìnyí láti èní ìlọ ẹ máa sọ ẹ rí i pé ó ń kámẹ́rà yín ẹ máa sọ pé láti èní ìlọ ìyàwó mi máa máa tọ́jú ẹ̀ ó yá máa sọ. ó yá máa sọ máa sọ ọjọ́ yẹn bíbá tẹ̀yìn àtìyàwó yín ń jà mo fi ìpéyọ̀ gidi ni mo sọ mo support ọkọ̀ kan yín ẹ ṣí eré. láti ní ìlọ màá máa tọ́jú ìyàwó mi màá máa fún lówó tó màá máa fi ṣe irun gbogbo nǹkan tó bá fẹ́ pátápátá ni màá máa fi ṣe fún àti wípé mi ì tiẹ̀ tún wá ní bàjá mọ́ mi ì ní fọwọ́ kàn mọ́ gbogbo ariwo tẹ́ ń pa kiri nínú compound yẹn ó dópin promise ẹ ókè nísìn nǹkan tá a wá fẹ́ ni pé kẹ́ face camera yẹn kẹ́yìn náà fi ẹnu yín kẹ́ máa fi sọ fún àwọn ọmọ nàìjíríà tó máa bá wa rí ngbà tí ẹ bá ṣe nǹkan tá a fẹ́ ó yẹ máa sọ́ka gbọ́. ọ̀rẹ́ fúnkẹ́ ẹ máa tọ́jú ẹ gbogbo tó alákàtí mi máa fọ́ọ̀dù ẹ sí máa fẹ́ sí máa tọ́jú ẹ. ọmọ sì kì í máa ṣe máa ṣe máa ṣe. kí ló fẹ́ ṣe. máa ṣe máa tọ́jú ìyàwó gbogbo tó alákàtí máa ṣe lẹ́sí. ó ní yàrá. kéde àbí kò já kínní kéde mo ní kò já kínní abẹ́ ìṣe kínní ìṣe. lóṣù ṣe rí fídíò tí mo rìkọ́ọ̀dì yìí kò ń ṣe pé mo máa delete ẹ o tí mo bá rí i pé gbogbo promise tẹ promise yìí pé ẹ̀ṣẹ̀ kankan ń bẹ ṣe rí fídíò ọwọ́ mi màá post ẹ̀ sórí gbogbo social media ni ìgbésí ayé yín wá bàjẹ́ po ìwọ wo ọmọkùnrin yín a máa gbé síta. ọ̀pọ̀ òní rí bọ́ọ̀lù ẹ̀rí gidá. sọ fún pé ibi ló wà jẹ́ kó mọ̀ bí wà. ìyàwó mi ló ń pè é. ọmọ jẹ́ kó gbé kọ́ ìyàwó ẹ̀ responsible man ni màá rí kọ́ ìyàwó ẹ̀ kò ní pé kẹ́kọ̀ọ́ ibi táyé ẹ̀ bàjẹ́ sí nìyẹn ẹ̀yin ọkùnrin ìyàwó ẹ̀ ń pè ẹ́ o ò lè gbé o ò mọ condition tó wà o ò mọ̀kọ́ tó ní tó fi ń pè ẹ́ olórí burúkú ni ẹ́. mo ní kọ́ ọmọ abá mi fọ mọ́tò yẹn.

bọ̀dọ̀ olórí burúkú ìkọni tẹlẹfẹ́fẹ́ kejì mi ẹ̀yin yes náà ẹ̀yin lẹ́gbẹ́ mi àti kẹ́hìndé lọ sí bàánà ẹnu yín pẹ́lẹ́kẹ́ ìkan náà lẹ́fi sọ pé ká jẹ gbogbo nǹkan tó bá wù wá ká fífi kí nìkan tá wá jẹ tàbí ìdírẹ́sì ẹ jẹ́ kó gbé fóònù èmi àti kejì mi kò ní dáa fún mi. èmi kò ló ti ọ fóònù. èmi kò ló ti ọ fóònù. Turn it out. Olóṣì. Olóṣì. Turn it out. Ọmọ ah, àṣẹ fọwọ́ rẹ̀ nìyí. Ẹ wá jẹ́ kó ta fún yìí. Ẹ dákun. Àwọn wo ni táwọn? Ṣé ìlú ọlọ́pàá ni ẹ̀ lọ́lọ́pàá? Ọlọ́pàá àkílọ̀ ṣẹlẹ̀ ọgbọ́n mi yìí. àti ẹtì pàdé kò tó abá iná ẹjọ́ náà. ọlọ́pàá ọlọ́pàá sórí ìwọ pé ọlọ́wà àṣẹwà àṣẹ bẹ́bà jẹ fún bẹ́bà jẹ. ìyàwó mi. a fẹ́ sanwó lé ni àsanwọlé wọ́n ló ní. ó fún mi ládùúgbò wele àdúrà ah! ah! owó ń fún mi. yes yọ mo sọ pé mo ní tó bá dé màá tọ́jú ẹ̀ ṣé wàá lókùnrin tó lówó lọ́wọ́ tó fi mọ̀ ìyàwó ẹ̀ ìyá ń jẹ́ ó ti lárùn ọpọlọ ó ti ya wèrè yẹ́ ó ti ya wèrè ilé ìkéré ṣòro nígbà tí mo débi iṣẹ́ tí mo sọ́gà mi pé ìyá ń jẹ́ ìyàwó mi lé ìyá ń jẹ́ mi nù lé tí ẹ̀ bá ti lè fún mi yóò tẹ̀ jẹ́ mi ọ̀gá ẹ̀tẹ̀ fi ṣẹlẹ̀ kí wọ́n lọ ọ̀gá ni yóò ẹ má fi ṣẹlẹ̀ kẹ̀ kí n má ṣe bẹ́ẹ̀ o ọ̀gá tẹ́bà fún mi mo má lọ ìyá ń jẹ́ ìyàwó mi oníkìdá kí n jọ ń gbé owó yẹn owó táwọn jẹ mi àwọn ò ní báyìí bùtà wọn fún mi ní half ọ̀gá jẹ́ rí half yẹn ẹ jẹ́ rí half tẹ́fẹ́ fún mi bọ̀ èsì dá iná bọ̀ èkó sórí tébùlì lé ní ṣáà tẹ́ wọn kọ̀kọ́ owó yẹn ní báyìí àfi báńkì lọ sí èbù abẹ síbẹ̀ síbẹ̀ pé màá máa fún ẹ mo wá rí pé mo kàn fún ẹ lélẹ̀ ni ó yọ òbò tọ́jú ẹ̀ ẹ ní o. lọ sí ṣọ́ọ̀bù àbíríkì yàdù ẹ̀sà kó lọ ṣe irun ẹ̀ ń bẹ̀ tó ti gbọ́. Ah, ọkọ mi ó ah, fẹ́ fi iṣẹ́ sílẹ̀ nítorí tèmi mi mọ̀ pé ó nífẹ̀ẹ́ mi báyìí. nífẹ̀ẹ́ ó nífẹ̀ẹ́ ìwọ kò rí pé mi nífẹ̀ẹ́ ni torí pé báwo máa ìfẹ́ rú ẹ̀ sí ilé síbò ni máa tọ́jú ẹ̀ torí sẹ́mi ni máa fi ṣẹlẹ̀ yes. ṣé ọkọ mi ìyàwó mi ah, ṣé máa ṣe irun máa raṣọ máa ra bàtà. bọ́wọ́ àwọn tó ṣẹlẹ̀ àmọ́ tó máa ṣe ń sìn ni pé jọ́ńtò lọ́ọ́ ilé ìfẹ́ kà fílẹ̀ ilẹ̀ jẹ́ ká fi lé ilẹ̀ ṣùgbọ́n wàhálà bàbá mẹ́ ìyá mẹ́ ọmọ mẹ́ i'm tired of it i don't want to i can't continue again i think that i'm tired yes i'm tired. àfẹ́ kó kúrò mi àfẹ́ eh? kó kúrò bó la máa wá kó lọ. a lọ síbi tó dájú bẹ́ẹ̀ lọ ni. ṣàfẹ́ kó lọ sí flat ni. a flat bá wa owó ti dé ìwé tí aju flat lọ bá ṣe wà. àfẹ́ kó lọ flat yóò tó àmọ́ tó ṣẹlẹ̀ ṣùgbọ́n tó ṣẹlẹ̀ wọ́n pariwo o tí ṣìrán bá jiná máa ń bu ọ́ máa fọwọ́ bu ni o ṣíṣe ẹni bá ta máa ń fọwọ́ bu o ìwà táwọn bàbá mi mọ̀ pé close gan kò ṣe kí wọ́n sọ pé ah, ọkọ mi ti tọ́jú kí n bá sọ kọ́kọ́ o. ti gbọ́ mi jẹ́ kéèyàn kọ̀ọ̀kan mọ̀ tó bá tẹ̀ sọ pé láti sìn lọ́gàn kí n má bá wọn sọ̀rọ̀ mọ́ rárá rárá kí n lè máa rówó gbà ní gbogbo bàbá yìí ní bá wọn sọ̀rọ̀ mọ́ mi ní jáde kúrò nílé oúnjẹ náà ni tí ó bá ń ṣe oúnjẹ tó owó ti máa lọ yá lọ́wọ́ wọn ó nǹkan tó fẹ́ gbé mi débẹ̀. báyọ̀ ti gbẹ́lú tó sún mọ́ mi. muera. ¡Ah! ló ṣẹlẹ̀ kí ló ṣe yín. pàjápàjá. Ah, ẹ ṣe ọ̀pẹ wàhálà yìí. ok don't stop. kí ni kí ẹ wò. don't stop. mi ò wá ok. ẹ tẹ̀ dúró náà ṣé mo pẹ́ ìṣe mi. Ah, èmi ẹ̀ṣẹ̀. Ah, ẹ ṣe nǹkan tí mo fẹ́ náà. ah kí ló fẹ́ kí ló fẹ́ kí n ṣe fún ẹjọ́. ẹ ṣọ ṣé mo nǹkan mi ò fẹ́ kẹ́ máa gbowó lé lọ́wọ́ èmi àtọkọ mi mọ́ ó ṣe wá pẹ́ kó tó sọ irú ọ̀rọ̀ báyìí fún mi ìyẹn ló kéré jù. ok ẹbí tẹ̀fẹ́ rò bí gbò máa ní kí n gbígbì sí ayé mi fún ẹ. Ah, ah. ṣé ẹ máa wá fún mi ni. Ah, máa fún ẹ̀mí sí ayé mi. a ó ti yé mi. ayé ń fún àtọwọ́ ẹ̀ gan ló wà báyìí. <laughs> ó ti yé mi. ó tẹ mọ nǹkan kan sórí yàrá tí wà tọpọ ẹ ń gbé yẹn wo mm-hmm. eh, jogún ẹ fún ẹ tí bá fi jọlọ́run ń pè mm. tí bá béèrè owó bẹ̀ lọ́wọ́ yìí mm. kí n gbà. ó ti tán ṣẹ́yìn mo máa ṣeré fún yín. ẹ irú ẹ̀ lóyà ẹ dì mú ṣẹ́rí ibi ìbáyé gangan lè máa kú sí. Ah. Ah. Ah, eh, eh, kí ló eh, kí ni kí ló ṣe yín. mi ò wá òkè. ẹ ṣọ mi ò wá òkè. ṣe gbádùn ẹ. mo máa ṣeré fún yín pa ẹ rírú ẹ rí kí ni ẹ má ṣàjẹkẹsẹ̀ yín yọbọ. àìlówó lọ́wọ́ ò pa ní lórúkọ dá ṣé bí mr ni ò sí ní síbẹ̀ èmi bàbá mẹ́rẹ́ ó wá bẹ̀rẹ̀ sí ń yàwó mi nírun kúrun láì tí mi ìyá mọ̀ jẹ mí o ẹ ṣé nítorí ilé wèrè àwọn ilé òsì tí wọ́n kọ́ lẹ̀ yìí ha kí ni mo lè ṣe náà o ọ̀dà àwa ò jogún ilé àti jogún owó àmọ́ àwọn àkáǹtì òkun tèmi náà jogún lọ́wọ́ àwọn bá mi ó wà lọ́wọ́ tèmi wọ́n nítorí mọ́jìyà báyìí làfin ya mọ́jìyà lọ́fà hmm, aláàtìsẹ́ mi ni ó máa ti ṣe ààrẹ ha kí ni mo lè ṣe fún wọn náà o kí ni mo lè ṣe fún ẹ̀rọ ẹ̀ tí n bá ṣe inú mi ni ó wà. ẹ káàbọ̀ ìyàbọ̀ kí ni nǹkan tó ń ṣe lọ́dọ̀ bàbá mi rí. ẹ mà gbà mí kí ló dé tó ń ráhùn láì jẹ pé bóyá kásẹ̀tì rẹ bàjẹ́ tí bàbá mẹ́rin ti pé méjì bàbá lánàá kí ló lọ sí lọ́dọ̀ bàbá mẹ́rin mo bèrè. ọkọ mi ẹ àhìn bàbá mẹ́rin máa láìkí gan ọ̀rọ̀ yín náà là ń sọ. kí náà ni mo ṣe o. oríire wà nílé yìí gidi gan so wọn kàn ní pé ká wákàtí ẹ fi omi tó mi tó rọ ọ̀rọ̀. baba náà èèyàn alápò méjì ni àbọ̀lọ́rẹ́ eh. inú ilé yìí àlùbáríkà wà bẹ́ẹ̀. gidi. Ah, àlùbáríkà bẹ́ẹ̀ pọ̀ sọmọ pé last week làwa náà lọ sanwó lẹ́wà àlùbáríkà bíbá yìí pọ̀ gan ni. ṣé tiẹ̀ wá rí tó dùn bẹ́ẹ̀ hmm. ṣé mo pé gbogbo owó náà tà ń jẹ sẹ́yìn baba ni pé ká má sanwó mọ́ pé tòṣù yìí nìkan ni ká sanwó. Ah, ṣé wọ́n sọ pé àwọn nepa ti yorúkọ wa kó nu list gbèsè wọn ni. Eh, mi ò mọ ṣèyí mo sọ fún yín pé wọ́n nice wọ́n dẹ̀ like yín gan. gbogbo ẹ̀ náà la sọ a kàn fi omi tó mi ò tóró ọ̀rọ̀. ẹ eh? ẹ fi omi tóró ní omi tóró àbí ó ti yé mi Ìyábọ̀ ah, ó ti yé mi ṣé ìgbà tí bàbá lálọ́dún mọ̀ pé èèyàn dáadáa ni mi ò tún wọ́n fẹ́ ṣàlàyé kí ló dé tí wọ́n ṣe pé èmi fúnra mi tó ṣe wá ṣe pé ìwọ náà wá fi ṣe káàtìkà láàrin èmi àtàwọn ẹ ṣe mọ nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ̀yin ẹ̀kúkú ń sínlé ìgbà tó dẹ̀ pé nìyẹn ẹ̀ sínlé náà ni so wọ́n ní pé kémi wá so bó ṣe relay message ẹ̀ ń sèmi máa sọ fẹ́yìn wọ́n láì kí gan o wọ́n fi ń ṣe rárá. bàbá mẹ́rẹ́ náà mm-hmm. ah, wọ́n náìsì lóòótọ́ wọ́n náìsì o àmọ́ ẹ̀ náìsì. àlàmú wọn séèyàn gidi ilé alárùbáríkà lè lóòótọ́ nígbà tèmi náà ti rí bí ọgbà sójà ti hmm. <laughs> ah, kò sí wàhálà àṣà lè jẹun báyìí. oúnjẹ oúnjẹ wà kí lẹ eh mo fẹ́ lọ sí ìpàdé àwọn obìnrin rere ní church wa. àti ibẹ̀ máa ma gbàbẹ̀ lọ sí ìṣọ́ òru. Mm. àwọn obìnrin rere. bẹ́ẹ̀ni. ṣé ìwọ náà wà náà obìnrin rere ni. irú ọ̀rọ̀ wo nìyẹn ṣé mi ò ń ṣe obìnrin rere ni. irọ́ mo kàn ní bèrè ni. sórí àwa tá a mọ ìkẹ́ ọkọ tá a máa ń tọ́jú ilé tá a ṣe gbogbo tó dáa tó dáa fọ́ọ̀rùn ọkọ wa lọ́sẹ̀lẹ̀ tó ṣe gbogbo yẹn ní church ni wọ́n pè síbẹ̀. bẹ́ẹ̀ni ó dáa ẹni ẹ̀sà ni ó yẹ kán sàn ọmọ wọn obìnrin rere ẹ máa tún wá gbàbẹ̀ lọ ìṣòro ẹ ẹ ò ní gbàbẹ̀ lórí òkè Ah, ah, orí òkè báwo mo ní ìṣọ́ òru mo mọ nǹkan tó ń ṣe yín ó yẹ kí n padà wálé láti ìpàdé yẹn àmọ́ mi ò fẹ́ máa rìn òru mọ́ ẹ ṣàmọ́ wọn vigilante tó wà ládùúgbò. ìyá ọ̀rẹ́ òru sọmọ pẹ́ ní abèrè ìrìn òru. kò ní dá káyé tiẹ̀ káńsù tírípù wa ká lè rádùn àbá wọn gbà lórí òkè. ó sà di ọ̀la báyìí nísìnyí. bẹ́ẹ̀ ni àárọ̀ ọ̀la màá ti délé padà. ọ̀dà ọ lè gbàgbẹ́ gan lórí òkè. Ah, mi lórí òkè ìṣòro nìkan ni mò ń lọ jẹ́ sáré lọ múra. ọ̀dà kí ló ẹ ó jẹ́ wà nínú. ẹ ó jẹ èmi náà mọ bàwẹ. kí ni ẹ wọ ilé mọ màá dàrí ti bá ti dé. Ah! daran ìyàbọ̀ ìyàbọ̀ èmi ni ìyàbọ̀ ń gbé ní sàkámọ̀ǹde sọ́rí ìyá tó kú kan tó sọ ní ìyàbọ̀ lágbolé yín nínú kan jẹ́ olóṣó ọ̀kú jẹ́ pé sáìnà ti ń ta jẹ̀dí. ẹ wo nǹkan tí bàbá mẹ́rẹ̀ tí wọ́n sọ ìyàbọ̀ dà ah! ìyàbọ̀ tó jẹ́ pé bákan náà lèmi àti ẹ̀sìn jọ rí bíi single room ìyàbọ̀ máa wá lọ ìdí rẹ̀ wá dàbí room and parlour <laughs> lọ́rọ̀ bàbá mẹ́rẹ́ kò sí wàrà èmi ló ń sọ fún pé òun lọ sóòrù ó ti rí sàkámà ń jẹ ìgbà tí mo ti kọlà èmi mo ti ẹ̀ kọjá yé mi ẹ̀wù tí abọ́ lomi kù kò sí wàhálà ṣé bó fẹ́ lọ ṣe sóòrù ni ó dàbọ̀ èmi náà mo ṣe ìṣọ́ lé àtúnwó olóúnjẹ wà nulẹ̀ èmi lọ fẹ́ fóúnjẹ pa oúnjẹ lèmi wáyé wá jẹ ti rìn mí. gbogbo ẹja ṣe nǹkan tó ní ṣe bí ó ṣàti wà lára yóò ti wà lára èmi náà. má pa mi ọmọdé. ẹ wo èmi mo ní ẹyin ẹni mi. eléyìí ò gbà pa lọ. ẹ dá wà báyìí. kí ni. Ah. káyì káyì. kí ni ṣé ká bọ́ sórí ibẹ̀ yìí ó yẹ kí. Mm, mm, mm. orí ìdí ni. irọ́ ẹ máa bọ̀ báyìí. mo ti tẹ bẹ́ẹ̀dì mo ti tẹ bẹ́ẹ̀dì. ẹ máa bọ̀ báyìí. mo ti tẹ bẹ́ẹ̀dì. bàbá mi ẹ máa bọ̀ báyìí. mo ti tẹ bẹ́ẹ̀dì. Ah, àtọ́bí bàbá alárin lọ́ọ̀dù oju ti da. Ó wá tọ́bí bàbá alárin lọ́ọ̀dù ojú ti da. omi báwo dáàdi mi kí ló ṣẹlẹ̀. àwí wí wí ẹlẹ́yin òní gbọ́ afọ afọ ẹlẹ́yin ò gbà awiwiwi aláyìn òní gbọ́ afọ afọ ẹlẹ́yin ò gbogbo ejò jíjẹ ni gbogbo ọ̀dẹ̀dẹ̀ ọ̀dù. mo ti ń ṣe o ọlọ́run ò fẹ́ kó má dá bó ti ń ṣe o ọlọ́run ò fẹ́. wà lórí eléyìí dáhùn wo mi ò ṣiṣẹ́ ìkọ̀kọ̀ mọ́ mi ò ṣiṣẹ́ òṣìkọ̀kọ̀ mọ́ dúró lọ ṣèbí wọ́n ní tọ́ba lè níbi kan ibì kan lè yàn lọ ibi táwa yìí ti sùn mọ́. kí ló sùn ẹ kí ló ṣe ẹ jọ torí Ọlọ́run tọ́ba léyàn ibì kan ibì kan lè yàn lọ ibo náà ti lé ẹṣọ́ lé ẹni bàbá ẹ̀ ni àbí mọ́mí tá à ń bá ṣiṣẹ́ sọ pé àti sóun ká máa lọ ni. ó dáa náà má bínú mo lọ sọ́dọ̀ ìyá àbèjì. ìgbà tí dáàdì wá wà láyé a ò lọ sọ́dọ̀ ìyá àbèjì kò gbà wá láyè ká fojú rí wọn wọ́n ń ṣe ọdún December wọ́n ń ṣe ìtúnu àwẹ̀ a ò lọ kí wọn fọ́dún rí dádì wa wá kú tán ó wá ní ká máa gbàbẹ̀ lọ Kẹ́hìndé kí tiẹ̀ wá ṣe pé kọ́nà ọba kó jẹ́ ká ṣoríire ká jẹ́yàn láyé wa pé bóyá àti lọ́kọ àti fẹ́ ṣoríire a fẹ́ ṣèyàwó pé a fẹ́ lọ bá wọn kọ́ntẹ̀ wò pé òkúta tó wọn mọ̀lé kọ̀ sílẹ̀ ó ti di pàtàkì ìgúnlé ká sọ pé a lọ wá jẹ́ kí sọ fún ẹ ṣé o ti rí abiyamọ ò ní gbọ́mọ ẹ̀ sílẹ̀ tó gbé láǹgì tí mọ́mí wa bá lajú rí wa inú wọn máa dùn ṣọfẹ́ sọ fún òkú lóbi wa ó tọ́ ni mo sọ abádẹ́ máa tó lójọ́ méjì mẹ́ta ńbẹ̀ kí ibi á bá wa lára mu tí ó ti rí ojú mi ti fẹ́ fọ́ sórí gbogbo bóyá ń díkì níyẹn ó ń ta sí mi lójú báyìí níbi tí ẹ lè tèèkì ah. áà gbogbo ọwọ́ mi ló ń rùn fún ẹ̀dá èló náà lórí kí mi èló náà sọ ìgbà tí mo fẹ́ nìyẹn. tó máa múnú ẹ̀ jù bẹ́ẹ̀ ni ó kè mo ti gbọ́ tí mọ́mì bá ti dé màá ṣàlàyé fún wọn pé a fẹ́ padà sọ́dọ̀ mọ́mí wa àbí adé ìgbowó iṣẹ́ wa. láti má wọrí bọ̀ jára mọ́ṣẹ́ yẹn ká lè rówó tèmi gbà ṣó ti gbọ́ ìwọ náà lọlẹ̀ ká má purọ́ ọ̀lẹ. mi ò ṣẹ́rú mọ́ èmi ò ṣẹ́rú mọ́ kò tẹ́ mi lọ́rùn ó tojú sú mi mi ò ṣẹ́rú. wíníwíní lójú orogún èjì wọ̀rọ̀ lójú rẹ̀ àì bú mi kí n bá ẹ délé sí mi kí n padà sẹ́yìn kí ló wá dé a dúpẹ́ pé wọ́n ti sin bàbá mẹ́rin ẹ̀yin wá ń líkì mọ́lé ah, ah, mo pè yín títí títí tí kẹ́yẹ́ ká hang out ẹ dá mi lóhùn kí ló dé ṣé torí ikú bàbá mẹ́rin náà lẹ ṣe jókòó sílé ni. ó dà ní pé títí láyọ̀ ó mú bó ṣe ń lọ ṣé ìwọ ọmọrúkú tí dáàdì wa kú ni tẹ́dà bá wà tó bá fọwọ́ rọrí tó bá kú ó dáa ju ikú ẹ̀sìn tí dáàdì wa kú lọ so kí ló wá fẹ́ máa dùn nù wa ẹni tí ò jẹ́ ṣúgà tó nínú òǹdùn ká wá máa ṣeré káàkiri náà owó. títí sórí nǹkan tó mọ̀ jẹ́ kí n sọ fún ẹ ṣé bó mọ ìyábọ̀ ìyàwó nébọ̀ wa. ẹ mo mọ ìyábọ̀ náà. òun ni bàbá mẹ́rẹ́ lu mágùn látàrí ẹ̀ wàláì tàlà kì í ṣe nǹkan kékeré o igbe omi ni báàfù la fi ru omi táwọn méjèèjì tó ń korí bọ̀ báyìí sóòjọ́ wá sọ fún mi báwo lèmi àti Táíwò ṣe fẹ́ bọ́ síta ìtìjú yẹn ti pọ̀ jù. ẹ̀yin ìjì rẹ̀ all the same a mọ̀ pé ikú tí bàbá mẹ́rẹ̀ kó ikú wọ̀ sí ikú ìtìjú ni àmọ́ ìyẹn oníkẹ́yìn náà líkì mọ́nú lé ẹ jáde ẹ́. Eh? èmi àti kẹ́ni tí ẹ ti jọ decide pé a fẹ́ lọ gbalé síta a fẹ́ kúrò nílé yìí bóyá ká lọ ságége ni o pẹ ọ̀run pàjá ibi tóun ti mọ̀ wá so nǹkan tá a tiẹ̀ nílérò nìyẹn báyìí. tí n bá get yẹn right ẹnikẹ́yìn méjèèjì kẹ́ ẹ dáwó kẹ́ ẹ lọ gbalé jọ inú ilé bàbá yín bí ńkọ́ ta lẹ fẹ́ kó máa gbé bí. àwọn tẹ́nàǹtì jọ̀ọ́ má bínú nígbà tí bàbá mẹ́rin wà láyé ṣe òun ló ń gbowó ilé ẹ̀ ṣáwà là ń bá gbà á ni àti pé àwọn tẹ́nàǹtì yẹn gan ààrẹ lòmíì tó jẹ́ owó ọdún kan so gbogbo wọn ò gbádùn èmi àti kejì mi mo fi gbogbo wọn lẹ̀ bó bá ṣe wọ àwọn ẹbí bàbá mẹ́rin wọn á yanjú ilé wọn ok ẹ fẹ́ kọ́wọn tẹ́nàtì yín kàn máa gbélé lásán ẹ fẹ́ gbowó lọ́wọ́ wọn. àwọn ẹbí bàbá mẹ́rin wọn á máa tẹ́ wọn á máa bá fojú tó. ọ̀rọ̀ yìí ti yé mi. It's okay. I like it. Yeah, who needs? Okay, sir. But, uh, okay, sir. All right. It's okay. Yeah. Welcome, sir. Okay. Uh-huh. Please. Tó bá dé ìsàlẹ̀ lọ́dọ̀ yín bẹ́ẹ̀. Okay, sir. Tó bá mi pé kitchen. Okay. Ẹ̀kan wá rí mi, mo fẹ́ mọ irú oúnjẹ Okay, sir. No problem. Thank you. No problem, sir. Thank you sir. Yes, sir. sàkẹ́ ní nice time, sir. Yes, sir. wàhálà ẹ̀ pọ̀ gan o wàhálà time without number mo ti sọ fún mi pé mo fẹ́ ṣe birthday aláriwo nísìnyí tí o wá bá mi ń pariwo tó ń hágìw mo gbúdọ̀ ṣe birthday aláriwo baby mo fẹ́ jẹ́ kó o rántí birthday tí mo ṣe ní last year tí ayé gbọ́ tọ́hún mọ̀ baby ayé ò ti torí ẹ̀ parẹ́ o nǹkan birthday tí mo ṣe tí mo náwó débi wípé ìyá tó bí mi lọ́mọ ó lè máa pè mí kó máa fi style máa sọ fún mi pé mò ń náwó bí àpà jọ ṣé owó nìyẹn owó tíyàn ná tí inú ìyá yàn ò dùn sí nínú àwọn ọ̀rẹ́ mi tí wọ́n bá mi jẹ tí wọ́n bá mi mu wọ́n tún pè mí jókòó àwọn tí wọ́n nífẹ̀ẹ́ mi dénúdénú. tí wọ́n bá mi sọ̀rọ̀ tọ́ èèyàn bíi káyọ̀dá Túndé Dixon tí wọ́n ń ṣe fíìmù wọ́n jẹ́ kí n mọ̀ wípé owó tí mo ná sí birthday bébè wọ́n ní tí n bá fi produce kí wàá wá ṣe fíìmù wọ́n ní màá jẹ́ iyọ̀ tó jẹ́ pé gbogbo ibi tí bá dé ní ayé mi ni wọ́n ti máa máa kí mi. wáyé tí mo fi fi owó kí lọ fi ra ọjọ́ ọ̀la mi ó wá ní pé kí lọ fowó ṣe birthday má jẹ́ kí n pawó fún ẹ mo ò ṣe birthday aláriwo mo ò dẹ̀ ṣe nìyẹn Oh, baby, ma get me wrong. Mo ní kó ṣe lálàrẹ̀wò. Then what are you saying again? Amo because ojo bi èèyàn èèyàn gbọ́dọ̀ máa yàjọ́ yẹn sọ́tọ̀ ṣé get mo ní pé kó pariwo bóyá kó kàn mú àwọn ọ̀rẹ́ ẹ méjì mẹ́ta kémi náà dẹ̀ mọ́ ọ̀rẹ́ mi díẹ̀ pé ká jọ jókòó a lè lọ sí club ká lọ ṣe kò dẹ̀ ní sẹ́rò ń just get together. Bi ọ̀rẹ́ mi bíi méjì àbí mẹ́ta mm. ṣé kò tó fẹ́ ni. ẹ eh, àti pé ọ̀rẹ́ káyọ̀dé adébáyọ̀ tó ń sọ pé ó ní pé o ti náwó jù last ẹ̀ pé kò fóun lówó pé kóun fi ṣe fíìmù. yes. ṣé bí kó tó dìgbà tó ṣe bẹ́ẹ̀ dé iná lẹ́tọ́ àtijọ́ ń plan ẹ̀ ń ṣe ti sọ fún ẹ tẹ́lẹ̀ mo mọ iye tó yẹn bọ́ ọmọ pé mi ò ń ṣe tó jẹ́ kó máa ń wojú pé má fọ ọ̀rẹ́ mi. ó gbowó anytime tí káyọ̀dé adébáyọ̀ bá ti rí mi ló máa ń gbowó lọ́wọ́ mi tí bá fún ní owó tán ó máa tún dì mí mú pé kí n wèpo sínú mọ́tò tí ó bá jẹ gbèsè sí òtẹ́ ó máa tún ní kí n san òun ló nìyẹn lọ́wọ́ ó yẹ mo dẹ̀ ti gbà ká mú. mo mm, bébì mo fẹ́ bèrè nǹkan lọ́wọ́ ẹ̀. what. ṣúrí bọ̀bọ̀ káyọ̀dé adébáyọ̀ yẹn má jẹ́ kó wá bẹ́ẹ̀ dé lọ́dún ìjà rẹ̀. ah no no no no no tí o bá ti sọ pé kí káyọ̀dé adébáyọ̀ tó nífẹ̀ẹ́ mi dénú tó bá ti ní kó má wá síbi bẹ́ẹ̀ dé mi jọ̀ọ́ ta ni kí wá pè é ta ni kó wá wá síbi birthday ṣé ọ̀tá mi ni kí n pè kó wá wá síbi birthday dẹ. àgbà tó dẹ̀ ń bẹ ṣọ́wó náà lérè o lè fún lówó kó lọ fi ṣe fíìmù tó bá fẹ́ ṣe bóyá ń bẹ ṣọ́wó náà yóò dà pé bóyá mi ni ìyàwó àpà ojú mama. ẹ no no no baby wait wait wait ok ta ló fẹ́. nígbà tó ti ní kí n má mú káyọ̀dé tó jẹ́ best friend mi èèyàn tó fẹ́ nǹkan mi fún mi tó ní kí n má mú wá sí birthday mi ta ló fẹ́. ok ok ok o lè mú climax. mi gbọ́. mrs taiwo. ó wà nísàlẹ̀ nínú room ó clean room. room nísàlẹ̀ all right tí about the ti ṣe tán bí kó Go no sísàlẹ̀ no. and you make sure you do it very well. ọ̀dájú obìnrin ọ̀dájú obìnrin ọ̀dájú obìnrin ọ̀dájú obìnrin ó máa dá bó ti ń ṣe o ọlọ́run ò fẹ́ kò má dá bó ti ń ṣe o ọlọ́run ò fẹ́ ọ̀dájú obìnrin ọ̀dájú obìnrin ọ̀dájú obìnrin ọ̀dájú obìnrin kò má dá bó o ti ń ṣe o ọlọ́run ò fẹ́ kò má dá bó o ti ń ṣe o ọlọ́run ò fẹ́. ọ̀dájú obìnrin ọ̀dájú obìnrin ọ̀dájú obìnrin ọ̀dájú obìnrin kò má dá bó o ti ń ṣe o ọlọ́run ò fẹ́ kò má dá bó o ti ń ṣe o ọlọ́run ò fẹ́. mami ẹ káàárọ̀. káàárọ̀. mo fẹ́ ra fùfú. má fọwọ́ sí i ó ṣàrọ̀ mélòó. méjì. méjì. owó dà èmi ò ní ṣéǹjì o ṣé o máa padà wá. ẹ mami ẹ fún mi búrẹ́dì náà sí búrẹ́dì tó tóbi. fùfú méjì ni kò ní ìdí ẹ kó fùfú mi kí n máa kó fùfú lọ ẹ ṣeun ó dà ẹ ṣeun. sọ pé màá tà torí wọ́n ló lọ́wọ́. torí wọ́n wá bí amúnidẹ́sẹ̀. mo ti múra àti máa lọ́ọ́ bí ṣọ́ọ̀rì. jẹ́ lèèyàn ń fòwúrọ̀ ṣe bó ṣe rí nìyẹn ó dáa. mo sọ fún yín lánàá pé mo ṣẹ̀gbọ́wọ́ oṣù mi ó sọ bẹ́ẹ̀. ṣé rí wọn bá three five máa mi ó kéré àmọ́ ẹ bá mi mánéjà nǹkan tó bá lè rà kún ọjà orí ìgbà yìí ṣe ti gbọ́. o ṣe ọkọ mi wàá rọmọ ṣì kẹ ẹ díẹ̀ díẹ̀ náà ni. ibi iṣẹ́ ti yá nìyẹn. bẹ́ẹ̀ni. béèyàn bá róore ó tètè ń gba mú ni o ìgbà ara lèèyàn ń búra ẹnì kọmpúṣàn kò lẹ́rù táànù bá máa wáyàn rí ọ̀nà kan ló máa gbà o tó bá ti rọ́kùnrin tó sọ fún ẹ wípé kókó rè tètè ṣé kìnnì tètè gbá mú ọmọ pọkùnrin tó bá ti fojú rẹ ni tó fàyìn wọn láwọn máa di wulẹ̀ dáadáa kò rí pé wọ́n ní kìsì owó lọ́wọ́ kò ra ògbọ́ àdàfihàn ọkọ mi ó dà o ó máa yáṣẹ́ o àsìkò tó lè fara ṣiṣẹ́ ní kára kára kára ó dàbọ̀ má pẹ́ o. lọ́dẹ̀dẹ̀ ọkọ aya rere lọ́dẹ̀dẹ̀ ọkọ. fẹ́ ṣe é sí. ọ̀rẹ́ má dá kẹ́hìndé lò ọmọkùnrin tá à ń sọ yóò dúró lọ́mọ ọkùnrin ó fine ó ga ó dúdú bíi kóró eṣin kí làwọn wá káàkiri àti wípé kò sí relationship tó perfect àjọ ń manage ara wa ni ṣebí ìbejì lèmi àti ẹ ìwà wa ò jọra nà. ẹ̀yin sọ̀rọ̀ yín ni ẹ fẹ́ sọ tó fẹ́ jọ mí lójú kẹ́ tó débí ẹ̀ ń pè mí lórí fóònù ẹ ti jà oníkálukú yín pè mí lọ́tọ̀ọ̀tọ̀ ni ẹ tún débí náà ẹ ti jà kó tó di pa tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí tó ẹ má torí ẹwà fàyà sílẹ̀ ẹ má torí ẹwà fàyà sílẹ̀ ìwà ni ẹrù ìwà ni ẹrù ẹ má torí ẹwà fàyà sílẹ̀ ìwà ni ẹrù ó jàre nídàkejì ẹ̀ ní ìrọ̀kùnrin ni ẹ̀ ń orin bàbá wa Ebenezer Obey ó sì jẹ́ pé bóyá rántí bí wa ń gbà tọkọ àbí wọn tí bàbá wa kékeré wàá dé bá orin yìí ọ̀rẹ́ mi wà á farabalẹ̀ wà á fi stọ́ọ̀dì márùn ún mo dẹ̀ gbàdúrà wípé ọlọ́run á ṣe yín lọ́rẹ̀ẹ́ ara yín kalẹ̀ lẹ́rọ mo dẹ̀ gbàdúrà wípé ọ̀tá bí ọ̀rẹ́ ọ̀rẹ́ bí ọ̀tá ọlọ́run á lè jìnnà sí ẹ ṣe ọ̀rẹ́ ara yín pẹ́pẹ́pẹ́ happy for you darling. ẹ ṣe tẹ wá rí ẹ gbogbo nǹkan tá à ń sọ yìí gbogbo ti sinmi ti gbọ́. ó fà nǹkan la fẹ́ jẹ nǹkan ta fẹ́ gbogbo disturb tó ń disturb mi ẹ̀ ìyẹn ò freak mi o. so ọ̀rẹ́ mi ọmọ kẹ́hìndé gbẹ́gun má bínú wàá wò wá máa yẹn náà ni ẹ jọ study ara yín ṣé you get tí ò bá dà àwa ọ̀rẹ́ ẹ̀ gan àti kejì ẹ̀ la máa sọ pé eléyìí ò ṣe fún ẹ fẹ́ o eléyìí ò ṣe fẹ́ fi sílẹ̀ tó ti yẹ wá wò wá ẹ̀ ni. ẹ táyé ò ṣe títí láyẹ̀wò náà ṣe lóòótọ́ èmi náà ni mo fẹ́ máa bá gbé she understand bó tiẹ̀ jẹ́ pé mi ì lè parọ́ èmi náà ti ń fall in love. really. yes na mi ì lè parọ́ ah, ó ti fall in love already. bọ̀ ṣó mọ̀ mi ò lè hide feelings mi màá try láti study ẹ̀ dáadáa mo dẹ̀ mọ̀ pé ìbágbé wa ó máa yọrí sáyà lágbára ọlọ́run. i'm happy for you once again. thank you darling. àfisọ́wọ́ náà àfisọ́wọ́ àwọn ẹ̀yìn ṣe kíákíá àti ń dàgbà. àìwọ ah, ah, ń kọ́. òjò tó pa oníyẹ̀fun olóbàṣírí ẹ̀ nínú afífẹ́ o ṣe rí iṣẹ́ tí mò ń ṣe bàṣírí mi ni mo fi ṣe pàápàá fún ara mi àti ìyá tó bí mi lọ́mọ kì í ṣe pówè mi náà kí n máa fọlẹ̀ ṣe gbogbo ẹ̀ nínú òtẹ́ gbogbo ìbàdí mi báyìí ló máa ń ro mí bó àti jẹ́ òun ló jẹ́ kí n máa ṣe é mi ìdẹ́ ń ṣọmọ olówó ọmọ àtàpàtà dìde ni. Hmm. àwọn àgbàlagbà ní tú mi síta kí n tú ẹ sílẹ̀ sórí kò sí àṣírí tó lè wà nírú ọwọ́ àwa yìí tó lè tú síta láéláé àwa ṣetán láti bẹ́ẹ̀ bò ó tó ra ṣetán láti gbọ́n gbogbo ìdọ̀tí tó bá wà lára ẹ̀ tí ò bá lè ṣe tèmi o ṣe ò ń gbọ́ nǹkan tí mò ń sọ. dádì fine mo ti gbọ́ nǹkan tẹ́ sọ àmọ́. good omi dáadáa look at me very well tí ò bá lè ṣe tèmi bí mo ṣe ń wọ ẹ̀yìn ó wù mí láti fi ṣe alábàárẹ̀ ó wù mí láti fi ṣe aya tí mo lè fẹ́ sílẹ̀. Si ìyẹn tó bá ṣe tẹ̀mí òun ni. dádì mo ti gbọ́ nǹkan tẹ́ wí àmọ́ ẹ mọ̀ pé mi ì tí ì níṣẹ́ kan tó ṣe kínní kìdẹ̀ ń ṣe pé owó kan ti jọ púpọ̀ sí mi lọ́wọ́ mo dẹ̀ jẹ́ àdáyàn kan tí mo ti bọ́ lọ́rùn mi dá májẹ̀mú pé tí bá máa bímọ ti máa lọ́kọ̀ọ́ èmi náà máa lè jẹ́ obìnrin tó máa lè múlẹ̀ tọkùnrin bá mú ten naira lẹ̀ kémi náà tẹ̀lé mú three naira lẹ̀ kó má fi síbi kan ju ibì kan lọ bóyá kẹ́ni sùúrù since tẹ sọ pé ẹ nífẹ̀ẹ́ mi mo dẹ̀ wíyín láti fẹ́ tọ́lọ́run bá ṣe é tí ìgbà mi dé tọ́lọ́run ṣe mí bí mo ṣe fẹ́ a máa fẹ́ ra wa sà. tí o bá bá rú èmi rìn kọ́kọ́ gbà pé ilé ayé ẹ ti dà ó ti dolówó owó èló ló bá need láti tún ilé ayé ẹ ṣe tèmi kìíní ò ní lè provide tó bá fẹ́mi ó ti dolówó kó sí nǹkan náà tó lè need tí mi ò ní provide ìyẹn tó bá fẹ́mi ǹjẹ́ wọ́n ṣetán láti fẹ́mi. thank you slippers ni mo wọ̀ and i'm very casual. náà díẹ̀ mo mo ní láti sọ bẹ́ẹ̀ ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ ló ń lọ náà ẹ ṣé tó bá débẹ̀ ń sìn tó bá introduce obìnrin sí ẹ ṣó fẹ́ sọ pé no ni. Ah, ah, ẹ̀yin obìnrin ó ti asáré bá mi plan ẹ̀ ó ti wo pé àwọn ọ̀rẹ́ mi tí mo lọ bá àwọn máa ní girlfriend látọ̀dọ̀ girlfriend ọmọ introduce mi ah, ìtọ̀rẹ́ mi o no o trust me nìyẹn náà. ẹ mo kàn sọ bẹ́ẹ̀ ni náà. trust me mm. come on. Ah báwo ṣe ń jogún báyìí. mo ò jowú bọ̀ eh? mo ní ìdẹ̀ náà. tí ẹyẹ ògé bá tẹ̀ máa já ilẹ̀ á gbé nǹkan tó yẹ ọ̀rẹ́ mi ó jẹ́ ṣọ́ ara ẹ̀ kó má lọ gbé egun ilé ìbọn. nítorí pé wọ́n háyọ̀ lọ́rùn ọ̀nà ọ̀fun kò dẹ̀ gbé gbogbo ẹja nítorí pé gidi ló ń bá ẹ sọ ìbá dára kó gbọ́ o. ẹ̀yin ọ̀rẹ́ mi ọ̀rọ̀ tẹ́ ń sọ fún mi ọ̀rọ̀ gidi ni àmọ́ ṣé kìí ṣe pé mo fẹ́ fúnra mi lé olórí àyànmọ́ tọ́lọ́run fẹ́ lò fún mi mo fẹ́ lè dànù. ẹ wá olóore o jẹ́ kí n sọ fún ẹ kò sólóore kankan bì kan ṣé máa tẹ́mi owó ẹ̀ olóògùn owó ni o ó fẹ́ rì ní oògùn owó ẹ̀ kò ṣọ́ ara ẹ̀. wo ọ̀rẹ́ mi o ṣàmọ́ orí ọmọ tèmi jẹ àwọn ọkùnrin tó wà ń ta sí wọn ò ní nǹkan kan rere fún wa ológbò ni wọn lẹ́yìn kọ́ pèkúté wa jẹ wo olórí burúkú ni wọn ọ̀rẹ́ mi orí ẹ̀ ò ní gbàbọ̀dé o ẹlẹ́dẹ̀ ò ní kọ́rẹ́ o wo olórí burúkú ni wọn mo yẹ sọ fún ẹtọ́rọ̀ mo sọ fún kó bẹ́ẹ̀ sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́. ṣé ga agbára Ọlọ́run ìṣẹ̀dá mi òun nílò fún owó ìṣẹ̀dá mi ò ní gbàbọ̀dé. àmì o. mo gbá gbogbo nǹkan tẹ bá mi sọ tó bá kọwájú sí mi màá ta tó bá kẹ́yìn sí mi màá ta tó bá dàpọ̀ èmi nìkan gẹ́gẹ́ bí ọmọ ènìyàn àtẹ́rọ ara mi pa hmm. Hmm. tí mo lè mọ̀ pé hmm. inú ẹ̀yin méjèèjì máa dùn sí i. ó bẹ́ tà kó tẹ́rọ ara pa ìwọ̀nba owó tí mò gbà níbi iṣẹ́ òun náà ni mo fi kó nǹkan jọ so ó bẹ́tà kó tẹ́rọ ara ẹ̀ pa kó má gbójúlé owó ọkùnrin kí ìwọ náà kó wá nǹkan ṣe ó ti gbọ́. láìpẹ́ láì jìnnà ọlọ́run á dùn èmi náà ni ọlọ́run àfi ní ọ̀sán ayé tó dáa báyìí ju báyìí lọ. My baby. My Baby. What's up? Who are our fashion channel? Kí ló fẹ́ kí n wò? What's up? good. báwo ni ibi tó dán. it was beautiful. ṣé o stress are. at all mo kàn sáré touch àwọn one or two places ni because mi ò fẹ́ pẹ́ kó má máa lọ rò pé nítorí mo ti wọ bàtà lọ́tẹ̀ yìí máa lọ dúró pẹ́ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. no rárá mi ò sọ bẹ́ẹ̀ ṣe bó ti sọ fún mi pé ò ní pẹ́ dé <laughs> so why <laughs> eh, kí ló fẹ́ jẹ́ nsìn. um i think i would rather take my shower first. let me go. i trust you. Oh, marry me. Yes. Ooh, that's perfect. má tẹ èrò ààrẹ kankan pa kí ló ń tún pa nínú èrò ààrẹ kí ló ṣẹlẹ̀ gangan lọ sọ fọmọkùnrin náà wípé o ti gbọ́ o ti gbà mami ẹni kí lọ sọ fún pé mo ti gbọ́ mo ti gbà àwọn ọ̀rẹ́ mi àwọn ọ̀rẹ́ tímọ́tímọ́ mi wọ́n jẹ́ kí n mọ̀ pé àwọn àgbàlagbà tó bá ti lówó bẹ́ẹ̀ yẹn iye ọmọdé ọ̀rọ̀ wọn pé púpọ̀ nu wọn wọ́n máa fi nǹkan tẹ́lẹ̀ owó wọn ni èmi ò dẹ̀ jẹ́ kéèyàn lọ lò mí. kí ni ìtumọ̀ ìṣògùn owó wọ́n rí nígbà tó ṣògùn owó àwọn náà mo lọ bí tó ti lọ ṣògùn ni wọ́n á gbẹ̀yìn lọ ohun tó fẹ́ ṣe fún o mọ̀ bóyá àwọn náà wọ́n fẹ́ràn ẹ̀ nígbà tí irítọ́ ti rí polówó wọ́n á yà kàn wọ́ ìwọ tó nífẹ̀ẹ́ wọ́n á tàn ẹ̀ àwọn á yà kó síbẹ̀. rárá àwọn ọ̀rẹ́ tèmi o ọmọ dada ni wọn ọmọ tọ́bi tọ́kọ́ ni wọn wọn ò ráyè radarada bẹ́ẹ̀ yẹn pé wọ́n gbẹ̀yìn lọ́fẹ̀ẹ́ pé kí ni. ìwọ ló ṣojú mi ló jáde síwájú mi àbẹ́mi. ohun tí àgbàlagbà rí tójú ẹ̀ fi jì bọ́mọdé kan bá lóun fẹ́ rí báyìí boko rí pẹ̀tẹ́sì irọ́ ńlá ló pa mò ń sọ nǹkan fún ẹ ò ṣe kínní èèyàn olówó yà lọ́dọ̀ ẹ̀ ṣé ló ṣe èèyàn ló fẹ́ kó yà ṣé tó fẹ́ kí n bá ṣe kinní rẹ̀ òun ni gàrí rẹ̀ òun ni mò ń mu ṣó fẹ́ kí n mu gàrí dọ́jú ogbó ni ṣé mi ò mọ ṣàmámà jẹ ni wọ́n ti máa ma ro gbogbo nǹkan oríṣiríṣi fún mi máa ma jọ ọ̀fadà jàlọ́ọ̀fù gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn jọ torí ọlọ́run ọmọ ẹni náà ló mú ní ṣoríire o tọ́lọ́run tari oore sí wa má náwó sọ́ọ́nù ọmọ yìí jọ́ọ́. mo ti gbọ́ mami mo ti gbọ́ ìgbà tèmi pé kẹ́ni lórí fóònù mo ṣàlàyé fún kẹ́hìndé kẹ́ni ó ní dáadáa lọ́nà máa ṣe fún mi because òun náà ṣáàtì wà ń bí ìjókòó tiẹ̀ so kọ́ lóun ṣe tèmi náà lòun náà ń gbàdúrà ó lóun fàdúrà tèmi pé bọ̀ pé kí n kọ́kọ́ sọ fún yín pé nǹkan tẹ́ bá ti sọ ní fáìnà. ẹ kò sí wàhálà ah, mi ṣáà lè tẹ sínú kòtò mi mo ṣáà bí ẹ. Ah, ah. mo fẹ́ jẹ wọn mọ́ o ẹ jọ o ẹ jẹ́ ìṣoríire o lájọ́ tó ti mo ti wà lẹ́kọ̀ọ́ yìí o. ṣùgbọ́n kó wá sọ fún pé kó kọ́kọ́ ju owó kan sí ẹ jẹ́ kówó yẹn ga tó máa béèrè tó bá jù sí ẹ wà lẹ́ẹ̀kínní ẹ̀kejì náà tún béèrè tó bá ti jù sí ẹ báyìí ó ti tán nìyẹn ó nífẹ̀ẹ́ nìyẹn ẹni tó máa fẹ́ ẹni tó lọ́n yan ọmọ ọlọ́run ló yan ọmọ ẹ àmútọ̀run ẹ ọkọ ẹ wà ní mo mọ̀ ní mo mọ̀ tí mò ń sọ. ṣé o mọ̀ pé fún àyìn. ṣé mo fún àyìn. ọmọ tó fún àyìn. dìde dìde ìwọ náà mo jáde mo ṣe mo wọlé mo wá fẹ́ lọ rẹ́ẹ̀sì kẹsùn díẹ̀ lọ́nà òwà ń bí mi ó dà kí n kú lọ. ẹ ká sàn ti mọ̀ pé bí ilẹ̀ máa wà, mo wá yín débi yìí ni. Ó sọ fún mi kó ń bọ̀ mí báyìí náà. mo trace mọ́ mi wá ni. Mo máa wà ń bí, mo wá sí mi fẹ́lẹ́ dà mí. Nítorí tí n bá wà lọ́hùn-ún náà ẹ̀ bí èèyàn gbé kiri sí tètè wàá ráwọn kéékèèké yẹn àwọn èèyàn ní dandan àfi kàn kàtún so ilé mi fi wá bí àbúrò mi yẹn. bọ̀dé ẹ̀ nìyẹn ìyàwó ẹ̀gbọ́n ẹ̀. ẹ káàsán ìyàwó bọ̀dá mi. o rí pọ pretty ni just pretty as you. bọ̀dá mi ìyàwó yín nìyẹn. ìyàwó ẹ ní àbíṣe ti fáyìn jù kò lè fáyìn tó mi gbà mo wà lérú ẹ. mami ẹ rántí àwọn girls yìí ni àwọn méjì tá pàdé lọ́jọ́ yẹn. tó ń gúngò tó ń gún ọbẹ̀. no wo wo dáadáa wo dáadáa ah. wo bí wo dáadáa no wo dáadáa. ṣé tòótọ́ ló ń sọ. àmọ́ ṣá torí tiwa náà ló jà fún jọ yìí tí ò bá sọ láti wọn ṣùgbọ́n tó ń ra yẹn máa fojú wa kù lọ́mọdé pọ̀ tá a wà ń jọ yìí. màámi màámi ah girl tí mò ń wo yẹ̀wò ó máa gún bọ̀dá mi pa o. ah ń gbọ́ no no no eléyìí ò ní liver. àwọn méjèèjì tán ṣe bí wèrè ń jọ yẹn pọ̀ màámi ó máa pa bọ̀dá mi o. gbọ́ ṣé lè ṣe nǹkan tó sọ yìí. no no no kò lè ṣe no eléyìí ò ní liver ó wò mọ́ dáadáa eléyìí ò. wo eh, kò lè bẹ àwọn nìkan lọkàn ní wọn. ọ̀dájú obìnrin kò má dá bó o ti ṣe o ọlọ́run ò fẹ́ kò má dá bó o ti ń ṣe o ọlọ́run ò fẹ́. ọ̀dájú obìnrin ọ̀dájú obìnrin ọ̀dájú obìnrin ọ̀dájú obìnrin kò má dá bó o ti ń ṣe o ọlọ́run ò fẹ́ kò má dá bó o ti. Yes, your house. This is for you. <sighs> Thank you so much. Yes. Ẹ gbà yo Eléyìí ò wá pọ̀. Ah, ma, ẹ tí rí nǹkan kan. Ẹ jẹ́ ká wọnú ilé kẹ wá rí iṣẹ́ tí Olúwa mi ṣe. Thank you so much. Ẹ jẹ́ mo máa jẹ ẹran tó jẹrin lọ. Eh? ah ká wọlé ló kù báyìí o èmi lọ lọ́pẹ́ o èmi lọ lọ́pẹ́ èmi mà lọ lọ́pẹ́ o. èmi láyé mi ah o ṣe bàbá mi o ṣe olùkọ́ ìwọ náà bá láàánú pàdé o kọjú sí wa ṣe wá lóore ọlọ́run á mi ṣe sanre fún ẹ ọwọ́ ẹ̀ ò ní kàn sẹ̀lẹ̀ àpò agbára ọlọ́run àpò ẹ̀ ò ní gbẹ tó bá ti ń tọwọ́ bọ̀ báyìí á máa dọ̀tí gbogbo ìgbà ni owó ló máa máa mú jáde agbára ọlọ́run o ṣé o mo mọ̀ lóore o ó jọ mí lójú o ó jọ mí lójú gan-an. mọ́mí ẹ wá ẹ tí ì rí ọmọ kan iṣẹ́ tọ́lọ́run mi ò tí ì jẹ́ débi ọkàn wa ah, ìtọ́lọ́yìn máa gba ọwọ́ mi ṣe ó pọ̀ gan-an pàápàá mo ti ra mọ́tò kan tó tóbi tó dáa ju ìta gbé wá yẹn lọ fóònù tó máa máa lò. ọkọ mi. Yeah, sure. huh? Huh? bẹ́ẹ̀ni wa bíwá ìkan tún wà tí mi ò tí ì sọ fún ẹ jẹ́ kí n kúkú break ẹ̀ ọkùn báyìí. ó dà. ẹ ní Awólọ́wọ̀ road yẹn lérí àbítá police headquarter wà. Wow mo ti gba ṣọ́ọ̀bù kan tó tóbi fún mi mi ì fẹ́ mọ tó fẹ́ tà ń òun ló máa decide pé nǹkan báyìí ló ń mú un láti máa tà ń the shop is big big enough láti fún anything tó bá fẹ́ tà. ah o ṣe o ṣe bàbá mi. iṣẹ́ kan lèmi wá fẹ́ bẹ̀ yín mà ẹ má bì mo fẹ́ kí ẹ bá mi mójútó kàn kẹ bá mi mójútó kẹ bá mi tọ́jú ṣé àwọn pípọ́ ṣe wà ẹ́ sìn kì í ṣe ònìkan mọ́ àwọn méjì náà wà bẹ́ẹ̀. mẹ́ta pàpà. tòlẹ́ mi mọ̀ pé nílé yín ìbejì pọ̀. ìbejì wà nílé wa ó wà nílé ìyá mi ó wà nílé bàbá bàbá mi ó pọ̀ lọ lónìrànràn ní bẹ́ta gan wà mẹ́. àmì tọ́lọ́ ń lè ṣe èso ẹ ṣàbàyàn mójútó tẹ bá ti ní ìdí kan ẹ kàn sí mi torí òun lè máa sọ pé ẹ ẹ má yọ wọn lẹ́nu ẹ má jẹ ká yọ wọn lẹ́nu ẹ yọ mí lẹ́nu mà. ẹ̀yin ẹ pè mí kẹ béèrè. bàbá mi màá fẹnu mi béèrè fún ara mi èmi ah, ah, ṣé mo wá jàlejò ni o ti dọmọ mi. ẹ pè mí màá mọ bí ṣe máa sẹ́ni owó sákàǹtì yìí tẹ́ mọ bá bá mi fi tọ́jú ẹ̀ dáadáa ẹ ṣeun wa. mami ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ọkọ mi olówó orí mi I really appreciate you in my life ẹ wọnú ayé mi ẹ tú ìtàn ayé mi padà you changed my story for good. Mm, I love ah, you I love you so much ọlọ́yin màmá lani thank you bẹ́ẹ̀ ṣe wá lọ yìí o ah, ìlọ́po ìlọ́po ìlọ́po lọ́run máa fi dá padà ìṣẹ̀dá mi máa lànà fún yín. I really appreciate you. Kiss me. <laughs> no. <laughs> lágbára ọlọ́run ẹ̀ bá lé láyé àtàlàáfíà lọ́hùn ẹ̀ dé náà láyé àtàlàáfíà nǹkan kò ní ṣe ẹnì kankan lágbára ọlọ́run. Ah! màámi báwo kò sí kí ló ṣe yín. mo tutù tọ́ lé ní ilé ti ṣe gbọ̀nsẹ̀ sára. ẹ ṣe torí ẹ lẹ ṣe wá káyà sókè ẹ wọ ẹ̀jẹ̀ ìjókòó màmí ẹ wo ẹ jẹ́ kí n jókòó mi màmí ẹ wo bí mo ti máa ń sọ kíní kan fún yín pé ẹ má máa wò mí níwòrò ìyàwó ọmọ yín ẹ̀yin náà lẹ bí mi màmí ẹ jẹ́ kí n béèrè kíní kan lọ́wọ́ yín nígbà tá a wà ní kékeré ṣáàtọ̀ sí yín lára àtọ̀ sórí bẹ́ẹ̀dì yín àyàgbẹ́ sí yín lára àbí sí yín lára ṣé ìtọ́jú wa ni ṣe wàá lélẹ́yìn tẹ́yìn tí wàá dàgbà yìí ẹ gbọ́dọ̀ tọ̀ sí wa lára gbogbo nǹkan tẹ bá ṣe fún wa ó gbọ́dọ̀ bá wa lára mu a dẹ̀ gbọ́dọ̀ ṣètọ́jú yín so látẹ̀ní ìlọ màámi ẹ yàgbẹ́ sórí bẹ́ẹ̀dì ẹ tọ̀ sórí bẹ́ẹ̀dì iṣẹ́ mi ni láti kí n kó kí n fọ. màmí ẹ wo ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ń sìn ẹ dìde ẹ wá lọ ṣáwà. màá ṣe fúnra ọkọ rẹ̀ aya rere lọ́dẹ̀dẹ̀ ọkọ ẹni tó rí aya rere fẹ́. nǹkan tó lérò tó bá aṣọ òun bàbá ṣùgbọ́n àìpẹ́ jálá ló gbé. ó bè dàbí queen èmi gan rí gan mo fọ́ pé àìlẹ́yìn òkun fọ́tò bíi tàwọn ọmọ Instagram. ọ̀rẹ́ ò ní blame èmi náà ni o ṣàmọ̀ pé gbogbo àwọn ọmọ tó wà lórí social media nísìnyí ọ̀pọ̀lọpọ̀ wọn ló máa ti ṣe makeup ọ̀pọ̀lọpọ̀ wọn ló máa ti ṣe filter tó bá jẹ́ pé tá a bá máa rí wọn báyìí wọ́n máa kánlẹ̀ ni so that's why tó jẹ́ pé ọkàn tèmi náà fi balẹ̀ kó náà máa lọ wà lára àwọn ọmọ tó máa ń ṣe fake lifestyle àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ nǹkan tó fà á ní èmi ìdẹ̀ pé kóyìn ni mo máa pàdé you're so beautiful. tọ̀rẹ́ mi ò rí bẹ́ẹ̀ o ó fàìn gan àfi bí egbin nǹkan tó tẹ̀ wáyà mi lẹ́nu náà rẹ̀ ni pé wọ́n bí nílé rẹ̀ òun náà tún wá tú rẹ̀ bí mi rò pé tí rí màmá ẹ ó jọ màmá ẹ. so bí mọ̀mí ẹ náà ṣe rí ni. ẹ wẹ̀ lùgọ́ tèmi kì í sọ ni pé ó ṣe nǹkan tó dùn mí ó dẹ̀ ṣe ń gbé mi lọ́kọ̀ gan mo ní kí mo ní kó send àwọn pictures ẹ̀ ṣẹ̀ fún mi kí n lè mọ̀ pé èmi nìkan ló ń fẹ́ ó dẹ̀ sọ fún mi pé òun ni ẹ̀ tí ò lẹ́nìtìn. kò fẹ́yàn kankan o kò lẹ́nìbọ̀dì tó ń fẹ́ kò tí ì bímọ rí nǹkan tó sọ yẹn ṣé kò fọ́ni sí ẹ báwo lè yẹn ṣe máa sọ pé kì í send picture ẹ̀sìn mi sí ẹ ẹ mélòó ni mo fẹ́ sọ fún ẹ pé ẹ̀yin ọkùnrin ẹ dàbí azinkin rédíò kí rọkùnrin bíi pé kí kọ́kọ́ pa ọkùnrin kí tó pe jù ni bó ìwọ ló jẹ́ kí n mọ̀ nǹkan tó ń pè nífẹ̀ẹ́ ẹ mélòó ni mo fẹ́ sọ fún ẹ àǹtí lórí social media yìí mo ò kí n máa mo ò tẹ̀ kí n ṣe kí ni bọ ìwọ ló jẹ́ kí n máa ṣe gbogbo nǹkan tí mò ń ṣe mo dẹ̀ ń jẹ́ kó mọ̀ pé mi lọ́kùnrin kankan life mi nobody I don't má kí n máa rántí àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn. it's okay it's okay mo ò fẹ́ kó feel bad about it bọ́kàn mi ṣe rí ni mo ṣe ń sọ fún ẹ ẹ jẹ́ kí n sọ fún ẹ sórí ìka torí márùn-ún yìí ó different and i'm telling you wípé àwọn ọkùnrin torí ń darí àyàtọ̀ síra wa gbogbo ẹ̀yin obìnrin kan máa sọ pé same ni ọkùnrin same ni ọkùnrin we are not the same. ẹ wo tó bá fẹ́ kí mi dùn anytime tí bá ti wá sọ́dọ̀ ẹ má jẹ́ kí n máa rántí ẹ̀sì mi e yẹn èèyàn burúkú ni kì í ṣe ọkùnrin téèyàn fi ń tọrọ fẹ́ràn. i'm sorry má bínú má bínú sí mi ṣùgbọ́n. ọ̀rẹ́ báwo ló ń sọ̀rọ̀ báyìí náà ó dẹ̀ rí ọmọ báyìí tí wọ́n náà rí bó ṣe dúró báyìí ó lè lè ti bímọ rí ilé òṣèlú kò kí ń ṣàgbébọ̀ ẹ̀dìyẹ náà ah. tó bá sọ bẹ́ẹ̀ tó bá sọ bẹ́ẹ̀ mo ti gbọ́. lágbára Ọlọ́run tí bá dẹ̀ máa bímọ pé mo fẹ́ bímọ láyé mi ìwọ ló máa jẹ́ bàbá ọmọ tí bá bí love you so much and they promise you pé mi ní ẹ̀ka tí ẹ love her with anybody hmm. any stupid. <laughs> well inú mi dùn tó fún mi láṣọránsì pé èmi nìkan ni wàá fẹ́ lọ́jọ́ àárẹ̀ títí dọjọ́ alẹ́ èmi wàá fi ń dá lójú pé anything tó bá fẹ́ ní ayé ìwọ kò béèrè máa ṣe fún ẹ. I promise you that. ẹ tẹ wá fọ̀rọ̀ lẹ̀ ẹ jẹ́ káwa mú nǹkan ká pọ̀ ṣá. kò sí wàhálà ẹ ó da ẹni pé ìjọba fẹ́ ẹ. ọba mo ti kojú ìyàwó kálárè lọ yẹ ẹ. bàmà ilé tó kọtílẹ̀ tó kó kọ́pù sí i. ẹ̀gbọ́n mi ẹ ṣe má fún ayé ní stress lórí ọ̀rọ̀ ẹ̀ mọ́ ṣé gbogbo àṣírí tó rò pé òun bò gbogbo ẹ ló ti tú sí wa lọ́wọ́ ẹ má fún ayé lẹ́jẹ̀ òróró nítorí ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ni ẹ wò ibi tẹ́ rán mi dé àti ibi tẹ́ rán mi dé máa bá yín jẹ jù bẹ́ẹ̀ lọ but ẹ kọ́ make sure pé ẹ fira yín lọ́kàn balẹ̀. all right sir okay sir <sighs> my dear má bẹ̀rẹ̀ sí mi hmm? wọn náà ṣáà ti rí ń pè ní tó ń pè mí yìí kò ṣe pé bí abẹ́pẹ́ màtí ní ìkọ́ kò sí nǹkan kan rárá láàrin màtẹ mo kàn try láti get one or two facts about her that's why tó fi ń rí gbogbo text message gbogbo calls ẹ lórí fóònù kò believe nǹkan tí mo sọ fún i'm not cheating on you. kí n má jowú kí ló dé tí mo ní jowú all her pictures messages and even your chat gẹ́ yìí ló gbàbẹ̀ kan tèmi gan ti wọ blacklist báyìí and you are telling me kí n má jowú kí ló dé tára mi ò ní gbóná mo understand pé tóbìnrin bá lọ ọkùnrin náà ló máa jò ó bọ̀tún nǹkan tèmi bá sọ fún ẹ gẹ́gẹ́ bí àfẹ́sọ́nà ẹ òun ló yẹ kó máa gbà mí gbọ́ ẹ kó fọkàn balẹ̀ tí má sọ fẹ́ pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni tí má sọ fẹ́ pé bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ kọ́ don't doubt me just believe that I love you so much deep down from my heart ever since mo ti ń fẹ́ wàláì tààlà mo fọlọ́run bá ṣe lẹ́rìí mi ò lóbìnrin nílẹ̀ yìí. ẹ̀rù ẹ̀ ń bà mí o tóró ti ń pe wàhálà láyìn sí mi mọ̀kọ́ tó fa wàhálà náà rọ̀ ọlọ́ọ̀ kó ba lè mọ̀ pé mo serious ni. I swear within myself I swear. cross your heart cross my reset lọ máa wá ṣé ìtúrẹ náà ló ṣe dé látẹkọọ tó pọ̀ léjú lójú. mo ṣe ń lejú ọwọ́ wò ni. ẹ ẹ ọwọ́ wò ni kẹ́ni gbogbo ẹ náà ló ti ń yọ sí mi lẹ́yìn káàkiri. àwọn kí ló mú mi ká mẹ́wọ̀. kí ló ṣẹlẹ̀. màmá ò sàì dùn. gbàdúrà wà ń dáná kan ẹ á lè ṣe bí ìbàdí ṣe má ṣe nǹkan tó jọmọ́ báyìí mò ń pẹ́ dìde. mò ń pẹ́ dìde. Hmm. ayé yóò ga ẹ̀mí àwọn tábà <laughs> <laughs> a kú a máa yà yín lẹ́nu pé ah, ah, mọ́mì kiri fàpàdé ráńpẹ́ tí wọ́n pè. Ah, ó yé mi náà lẹ́nu àbí. <laughs> mo fẹ́ sọ ọ̀rọ̀ kan ni nǹkan kankan tí ẹ mọ̀ mo fẹ́ tàn mọ́lẹ̀ sílé ni nítorí mo ṣe nǹkan kankan lẹ́yìn yìí tẹ́ ẹ mọ̀ sí ṣẹ̀rí kẹ́hìndé tẹ̀ ń wò yìí ọmọ ni ọmọ gidi ní ìjọ kan ọkọ̀ pé ni mo ní kó má bínú o mo fẹ́ sọ̀rọ̀ kan fún un ní kí n sọ mo ní bó ṣe ń wò mí mo ní mò ń tọ́ ni hmm. mo ní mo dẹ̀ ń ṣègbọ̀nsẹ̀ sílé ǹjẹ́ ó má lè bá ẹ lára mu láti dúró tì mí àbí láti ṣe ìyàwó ọmọ mi torí gbogbo kíní yìí tó bá kọ̀ láti sọ pé ó lè ṣe mí ìdídẹ́rí ẹ̀bí ó lè díẹ̀ ó lè kúnlẹ̀ ẹsẹ̀ méjì ó ní ẹ láyé wọn ṣe máa ń tó bá jẹ́ mi ni mo bí wọn tí òun á wá torí yẹn òun á sọ pé mi ò ṣe ìyá òun mọ́ àbí òun á fi mí lẹ̀ sínú ìtìjú yẹn bẹ́ẹ̀ anytime tó bá ti wáyé kí n pè wọn òun á tọ́jú mi wọn á clean mi ah, ẹ wò ó jọ mí lójú mi ìkọ́kọ́ gbà wọ́n rò pé bóyá kàn ṣe ń sọ lórí àwọn kó lè rí ilé wọ̀ yìí ó tún wá dijọ́ kan mi tún wá pè pé mo fẹ́ mú mi ó lọ bá mi bomi wá ó kàn tún wáṣẹ́ wúrúwúrú kan ó tún hàn ó lọ kó tó padà dé mo ti jókòó sórí bẹ́ẹ̀dì ìgbà tó dé mo ní orí ní títọ́ ah, orí rọ kí wàá olówó bẹtúrúmù kì í ṣan gbogbo tọ yẹn. owó ẹgbẹ́ bọ́sọ yín o ti lọ sí wọ́dúrópù mi o ti kó aṣọ mi jáde o ti ṣe orí bẹ́ẹ̀ni. jọ mí lójú púpọ̀ ó jẹ́ ìyàlẹ́nu fún mi àwọ̀ ọlọ́run ó ṣe o ohun tí mò ń fẹ́ lù fún mi ìdí nìyẹn gbà tó fi ń sọ̀rọ̀ yẹn gẹ̀ẹ́sì tí mo ní àpò máa ṣe èyí mo wá ń fàsìkò yìí sọ fún ẹ wípé ní lọ́kàn láti èmi lọ wípé kẹ́hìndé ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ ni kò ní àyò ọkàn sí kó dẹ̀ fà á mọ́ra gẹ́gẹ́ bí àyà ẹ̀gbọ́n ẹ̀ tí ó dẹ̀ bá kalẹ̀ èyí túmọ̀ sí wípé tí n bá dàgbà darúgbó tó bá kọ́wọ́ ń lọ́lé ọkọ tiẹ̀ ọkàn mi balẹ̀ pé ìyàwó mi jẹ mí kẹ́hìndé máa tọ́jú mi ẹ má bínú àti kẹ́mi ẹ̀. kẹ́hìndé àyà mi gbogbo nǹkan tí mo sọ fún ẹ yẹn kò sí ìtò ń ṣe mí bẹ́ẹ̀ o mi ń tọ́ ilé o mi ì dẹ̀ ń ṣe gbọ̀nsẹ̀ sára mo fẹ́ fi mọ irú èèyàn tó jẹ́ ni ó dẹ̀ wá páàsì mo fẹ́ fi mọ irú ọmọ tó yẹ ilé nílé ẹ̀ ṣe bó ṣe wù keep top. o ṣe bàbá mi ojú ò ní tì í olúwa wà pẹ̀lú ẹ̀. àmì mi ní wẹ́ẹ̀tì inú mi dùn pé mo mọ̀ ẹ́ lé mo rí pé èèyàn ni mo mo rí pé èèyàn ni mo rí tí mo mọ̀ lẹ́nu ìwọ náà dẹ̀ gbádùn wa wàá mọ̀ pé ilé aláyọ̀ ló wọ ilé aláyọ̀ làwa wà. àdúgbò pé àmọ́ra báyìí àdẹ̀mọ́ra pẹ́pẹ́pẹ́pẹ́. èmi kàn fẹ́ kó bá mi tọ́jú ọmọ mi ni torí gbà tó sọ fún mi pé gbàmú ti dún lẹ́ẹ̀kínní gbàmú ti dún lẹ́ẹ̀kejì ni mo jẹ́ kó mọ̀ pé èèyàn gidi òun ló lóun fẹ́ fẹ́ kò dẹ̀ yìí lọ́kọ kò yìí tí ìbímọ kò dúró ni mo fẹ́ kó bá mi tọ́jú ẹ̀ o wọn fi ìyàjọ́ ọmọ tèmi o èèyàn ò lè fi ìyàjọ́ ọmọ mi rárá rárá rárá torí ọmọ mi ni mo ṣe ń ṣiṣẹ́ lórí iṣẹ́ tí mo ṣe ní eléyìí nìkan kọ́ ni mo ní o mo tún ní mi torí ọmọ mo ṣe ń ṣiṣẹ́ àbí torí kí ni èèyàn ṣe ń ṣiṣẹ́ torí ọmọ ni torí pípọ́ ọmọ ló máa kúkú yàn nígbà tó bá dá síkò kan téèyàn ò lè ṣe nǹkan kan mọ́ òun ló máa tọ́jú èèyàn mo ṣe ń ṣiṣẹ́ lórí ọmọ mi fẹ́ kó bá mójútó dáadáa ojú èdè ní tiẹ̀. ọmọ ah, mi ọlá jẹ́ kẹpẹ fún wa àgbà yín dẹ̀ máa dalẹ̀ lágbára Ọlọ́run mo fẹ́ fi dá yín lójú pé èmi náà mi ò ní fìyà jẹ màá dẹ̀ wí mo tọ́jú ẹ̀ dáadáa. Eh, mo ń wò lọ́kàn mi wípé bí mo ṣe ń bọ̀ yìí mo rí bí gbogbo environment ṣe rí mo rò pé bí akínmá ń gẹ̀ẹ́tì lé síbi àbí Lekki tàbí Banana Island mi mọ̀ bí ẹ máa láìkẹ́. àbànánà dà ẹ mo fẹ́ bànà banana tó dáa ń kọ ẹ. ẹ bẹ́ẹ̀ ló ṣe rí mọ́mí after work sẹ́yìn fún Banana Island ah, mo ti fi ń pẹ́ pé mo nílé ní Banana Island àṣewọ̀ ló fẹ́ má láàmì wọlé àṣẹ ojú òní tiẹ̀ o dà bẹ́ẹ̀. thank you so much dear. ṣé wàhálà iná ò dé anything for you. mọ́mí ẹ má bínú ta ló ní mọ́tò tó wà ń ta. ẹ ọmọ mi ló ní. tún yẹn ni mọ́mi kó má dàbẹ́ ni pé mo wà too fast forward èmi gan tí ìrò tẹ́lẹ̀ pé bí a ti tó time kí n bá ń change mọ́tò mi mo mọ̀ bí a ti bá lè get ní mọ́tò méjì bí ẹ máa láìkẹ́. méjì náà dáa bí n bá lò kan lọ́sẹ̀ kan màá lò mí ní wíkẹ́ndì tí màá fi jáde ó dà. méjì fún mọ́ mi. mo láìkẹ́ o màá máa lò kan ní eh, ọjọ́ lásán màá máa lò kan fún bí island yẹn ó máa wà òkè fún yín mà. a yẹ ẹ mo láìkẹ́ èyí tí wọ́n máa fọwọ́. mami eléyìí tó máa fọwọ́ start ní ìfẹ́ ẹjọ́ kí ni àti ìlú ti sàìtẹ́ wá ẹjẹ́ mi. ẹ jẹ́ ká ló sọ. mo mọ mọ́tò tí mo fẹ́ lọ́kùnfẹ́ ni mo sọ island. fi ń kọ́ àtàwọn fi ń pe òpònà níṣojú àná. ṣé o rò pé island àgbọn ní gòdì ni wọ́n máa promise wa àwọn ìyàbá ìtọ́ pé wọ́n náà wọ́wọ́ bí ta wà ó yẹ kó máa dáwọ́ island àbí o eighteen kọ́ lè mọ̀ pé mọ́dẹ̀ tó fẹ́ rà fáwọn kì í ṣe àwọn kéékèèké yẹn. mọ̀mí mi dẹ́bi gbogbo nǹkan báyìí o lágbára gbogbo nǹkan báyìí ọkọ mi ti pè mí ó ti ń bọ̀ lé báwo ni kì í ṣe ṣègbésí ayé mi báyìí wọ́n lọ. ṣé yẹn ló ń bọ̀ sí kí ló dé tó o láyà bí tèmi tí bá ti ń sọ̀kan fún ẹ bẹ́ẹ̀ ni kó máa ṣe tó bá wá dé kó káàbọ̀ àwọn tó kó fàdírẹ́sì òtẹ́ẹ̀lì ránṣẹ́ sí ẹ pé òtẹ́ẹ̀lì ló fẹ́ sùn léni pé o fẹ́ kẹ́ ṣe gbogbo ẹ̀ pé tó ṣọ́mọ̀ pé tóun bá ti délé mọ́mì ò ní jẹ́ kóun gbádùn pé bí ọlọ́run lórí lọ́wọ́ mọ́mì ẹjọ́ sùn tó bá di láàárọ̀ ọ̀la ẹjọ́ máa bọ̀ lé èmi máa gbọ́mọ dání kò sí wàhálà àgbọ́mọ èkó má wulẹ̀ dára ẹ̀ láàmú gbogbo bó ṣe ń ṣe yìí o kò sí ayé ń ṣe rẹ o àwọn tí ò tu ẹ wọn ti nílé bíi mẹ́fà méje mẹ́jọ tábà nírú eléyìí tó jù yìí lọ náà tí gbogbo ẹ tá à ń kà tó ń tó mẹ́wàá ṣé kì í ṣe kínní ni ayé la máa ṣe ká tó ṣọ̀hún ẹran kí là jẹ rí irú kí là ṣe rí ni kí là rí rí gan kí là gbọ́ rí. kí n pe bàbá mary sí pé kọ́wọ́n kan wá nice place náà máa wà mm. pé èmi ni mo kọ́kọ́ fẹ́ fojú rí wọn mm. àbí mm. pé èmi ni mo kọ́kọ́ fẹ́ fojú rí kí grandma má bàa máa eh, eh, disturb wa. mo eh, tó máa sọ fún mi ilé kò lè ké mo máa tọ́jú ẹ̀ ah, bá gbọ́yàn mi sí lẹ́nu màá máa fà bí ẹni pọ́yàn ẹ̀ ló ń fà ni. mami ilé tó wà sálẹ̀ bọ̀ mi fi ṣe. àjẹkọ̀ọ́ ah, ìkójókòó tiẹ̀ síbẹ̀ ah, nígbà tó bá máa fi dàárọ̀ ọ̀la wà màá ti mọ bí ṣe máa yanjú eléyìí tí tíyẹn máa lọ nígbà tí ọba ti jíjọ wojú ilẹ̀ kan tẹ́tí ṣe tíyẹn lóun ti dó tẹ́lẹ̀ wàá bó ṣe máa sọ fún òun wípé òun lọ bì kan òun á máa bá tiẹ̀ lọ. mami àbí àwọn òbí ti ń ṣọ̀wọ́n láyé o ikú ò ní pa yín fún mi àrùn ní sọ yín lọ́jọ́ because ọ̀nà òtítọ́ ọ̀nà òdodo lẹ̀ tọ́ mi sí báyìí mi ṣe máa dà ẹ bẹ́ẹ̀ ṣe ṣègbésí ayé mi tẹ́ ṣe tó ìrìn àjò mi tí gbogbo ẹ̀ gúnrégé. I am so proud of Ah. irú mi ò pọ̀ kò wọ́pọ̀ rárá òun mọ ohun tó máa ń pe irú àwa báyìí ni àkàndá ni ọpọlọ ti ọpọlọ ni òjì àsun ni òjì àmọ ohun tá a máa ṣe gbogbo gbogbo nǹkan jíjẹ gbogbo gbogbo ẹ̀rí rọ́ọ̀mì ni ah. ẹni bá ti kówó dání lè mímọ́ ni ah, mo lè ṣe èèyàn ẹ̀yà àbí tèmi ṣọ̀wọ́n wọ́n kó mi jẹ rọ́ṣọ̀ṣì. you are a best mother in the world. mami ọmú mi ń sẹ́. kí ló ń sẹ́ ẹ jẹ́ fi kí lọ páàkì ẹ̀ dáadáa alájẹbánú alájẹbánú abíyágbá abíyágbá ọ̀dájú obìnrin òru tọjọ́ alẹ́. ìgbẹ̀yìn ìgbẹ̀yìn ọ̀dọ́ lápọ̀dá. báwo ni. báyìí ọmọ Go Go Go gọgọgọgọ ni mommy máa like oh, because èmi àti wọn ti sọ. kò tẹ̀síwájú àwọn kéré ní orí ọlọ́run mo ti gbàgbé kí n so fún mommy kó tó lọ wípé ẹ̀gbọ́n mi ẹni tó kù fún mi gẹ́gẹ́ bí bàbá mhm. wọ́n sọ fún mi nípa àwọn ọmọ bíbá ilé ni mo dẹ̀ ti fún wọn ládírẹ́sì. Ah! so ọ̀nkù ẹ̀gbọ́n mi àwọn ọmọ bíbá wọ́n fi wá mọ̀ wọ́n pẹ́rẹ́ǹtì mi. bẹ́ẹ̀ má bínú pé mi tètè sọ fún ẹ. surprise mo fi gbogbo ọkọ yín ṣe fún mi. <laughs> Oh thank you lord. ọ̀dọ̀ náà wọ́n gbọ́dọ̀ lọ ń pè mí yìí. hello. mummy. ó gẹ́ ti wọn ní street ẹ̀gbọ́n mi. Ah, ẹ máa ẹ straight down màá mú yín tàǹsìn. ok ẹ̀gbọ́n mi mo ti wọ̀ sá. Oni, oh, so we really for wedding, right? I have a lot of plans for you. <laughs> oh my god! <laughs> I'm coming. I'm uh-huh. just compose yourself, much All right. All right. Gan ṣorí planto rẹ̀ mi ní fún ẹ, ó Okay, we need to change the bọ̀ látẹ̀kọ̀ yẹn o. Ṣorí ọ̀rọ̀ ilé, ọ̀rọ̀ mọ́tò, ó kéré ní planto wà lọ rárá. Ṣorí ọ̀nkù ẹ̀ tó ń bọ̀ yẹn, àfi bí ìgbà tó bá rí Trump, jẹ́ wọlé let's rí gbé àwọn ẹ̀gbọ́n gbogbo wọn kó wá mọ wọn fámìlì mi. àwọn tí mo ti mọ̀ tó ti gbọ́ nípa ẹ̀ ó pọ̀ ju bó ṣe lè wọ̀. ó tẹ̀lé jẹ́ kí n jọra lọ lójú. Ah, ọkọ mi. Ah! Yeah! Yes! èèyàn abìdí yàn ayé tamọ ti yé tó ń ké yé yé yé yé tó ń pè léèyàn nìyí o tó ń pè léèyàn ò lè rí yẹn. So you can do this. You can do this. ṣé o mọ̀ pé gbogbo chat tá à ń chat online tó rò pé òun ló ń bẹ sọ̀rọ̀ èmi lèmi ń ṣe èmi ni mò ń bẹ chat fọ́tò tí ẹ kàn wà ńbẹ̀ mo kàn fẹ́ mọ orí èèyàn tí wà ìyá ẹ jẹ mọ́ ah! mo fẹ́ mọ̀ bóyá owó lẹ mọ̀ mo ti rí sìn pé owó owó nìkan ló jẹ́ ìlógún owó lẹ mọ̀ ṣé torí ẹ ló ṣe sọ pé kí n lọ jókòó sí hòtẹ́ẹ̀lì kí n má wálé straight from day one ni mo ti bẹ plan ẹ sílẹ̀ pé ọjọ́ ẹ̀sìn ẹ̀ ọjọ́ ẹ̀sìn ẹ̀ ti dé báyìí. Ah, jẹ́ ìtẹ́ ká ló lu ẹ̀dùn mi náà torí ọlọ́run. Ah, ah! ṣe bẹ́ẹ̀ fẹ́ tẹ́ ẹ má sọ̀rọ̀ torí tẹ bá sọ̀rọ̀ ẹ má tẹ́ sí ju bọ́ ẹ bá ṣe wà yí lọ. gbogbo bó ṣe demand fowó èmi ni mò ń fún lówó yẹn adẹ̀ ń communicate tó fẹ́ kọ́ mọ̀ kó ti bí mo rí everything ni mo mọ̀ ń pẹ́ I know everything ọmọ tí mo fẹ́ kẹ́ ṣe fún mi báyìí mà ẹ̀yin àti ọmọ yín máa fún yín ní ó kéré jù five minutes to get out of here pin ló kéré jù tó bá jẹ́ ti yín ẹ mú àmọ́ ọmọ yìí kẹgbẹ́ sílẹ̀ fún mi. Ah, ẹ gbà pé ọlọ́run ò kọlà. Oyin ẹjọ́ ẹrú tó mú. Shut up! Ah! Shut up! Daddy Mary, please look at your baby. Security! Mami ẹ bá mi bọ́ ọkọ sí ẹ bá mi Security. Oh, mi ni mami ẹ Security. Mama ẹ má gbọ́mọ ẹ ṣubú o. Security. Ẹ ti mi rí mi rí mi rí ẹ ti mi rí wà rẹ lọ. evil woman I will count up to ten by the time ti bá máa dé zero mi ò fẹ́ rí wọn bíbá ẹ̀ mọ́ ah. àwọn méjèèjì láti jáde pẹ̀lú wọn máa fọmọ yẹn sílẹ̀. Ah, ìyàwó yìí pẹ̀lú màmá wọn máa ní. ṣara. méjì mi kọ. ọmọ mi ni èmi ni mo bí ọmọ mi ìyá ló mi so much. ìyàwó yìí ni sa. I love you so much. six five four three.

tó bá jẹ́ tọyàn ni wọ́n á fún ní baby food tó ní gbogbo nǹkan tí ọyàn ní wọ́n á fún adédàgbà ah! èèyàn èèyàn ló ń bímọ sílẹ̀ tó ń kùnà ọmọ ẹ̀dẹ̀ ń dàgbà ó di doctor ó di lawyer what are we talking about. lesson learned. yeah this is a lesson learned.